àtọ́pẹ́ fún ọlọ́run ọmọ sọ̀tàrà eléyìí ni ọdún ti àdúrà òbí dá a padà sí ìjókòó wa ilé láti gbàgbà àti dágbére fúnra wa nígbà tí a fi palẹ̀ lọ́rọ̀ ọlọ́run ọlọ́run á fi ní kí pàdé wa kù lẹ́yìn ẹ̀ẹ́dùn fífi eléyìí ti ṣe ọjọ́ ẹlẹ́ẹ̀kẹrin ìlú ṣèwádìí ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn lọ́dún ọdún àti ogójì ọdún ti jọ. Asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Ní ìtẹ̀síwájú ní ìtura wa jáwé ìbáyáde àìlmí ọ̀fẹ́ ọ̀rọ̀ tó kó sínú àlàyé ìmọ̀ àti àjùlọ tó fẹ́ fún mímọ̀ tó ti Ibn Abdul Barr àbí Umar rahimahullah síbi tí a ti máa gbé jíra náà lé òun náà ní báàbù hamdi suhan wàlẹ ìlhà fi talab al-ilm wa zabni ma wuri'a minhu ẹnu ọ̀nà yìí fẹ́ sọ nípa ẹ̀yìn tí ń bẹ fún ìbéèrè tá a ṣe àti ìtẹ́gbẹ́rẹ́ mọ́ ìmọ̀ àwa mímọ́ àti ìbáwí ẹ ohun tó ṣe pé wọ́n pọ̀ fún wa nínú irun tá a gbọ́dọ̀ wá nínú mímọ̀ bákan náà àbí ká sọ pé ìbéèrè tí aago gbọ́dọ̀ máa ṣe. àwọn báyìí hadith alákọ̀ọ́kọ́ tí àkọ́kọ́ ti mú ní èdè òun náà ni ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam kọ́dọ̀ jíjẹ́ ọlọ́run sọ́lọ́ náà sọ́lá sọ wípé. ka ó ní ṣìfáwò lè ayé ẹ̀sùnà ìwòsàn kíkọ́lẹ̀ òun náà nìbéèrè àbí wọ́n sàn ní tọ́lẹ̀ tí nǹkan òye òun ni kò ṣèbéèrè kárí kò ṣèbéèrè. سمعنا تولي حديث يا عائشة رضي الله تعالى عنها ولي رحم الله النساء الأنصار لم يمنعن الحياء أن يسألن عن عبد يا عائشة رضي الله تعالى عنها ولي قال لهم بعد السكاء àwọn obìnrin ansọ tó ṣe pé ìtìjú ọkọ fún ọ adìyẹ alná àti amúlídìí nìkè àlámọ̀rí ẹ̀sìn wọn. nínú nǹkan tó jọ òun tún ní ẹni tá a mọ̀ sí ọmọ anas rọ̀jì ọlọ́run sàlà àdùgbò wọn òun náà wọ́n ń pè ní ọmọ ìsọ̀ ọmọ wọn lọ dojú kọ òjíṣẹ́ Ọlọ́run sọlọ àṣálá níjọ kan pé ilé òjíṣẹ́ Ọlọ́run wọ́n lè rí òjíṣẹ́ ọlọ́run inna Allaha dájú ọlọ́run ọ̀rọ̀ la yastahi min al-haqq kìí ti jó òtítọ́ nínú ọ̀rọ̀ hal 'ala al-mar'ati min ghus ìjẹ́ ìwé pé dandan fún obìnrin bí ìdá ọ̀rọ̀ àti ìgbọ́n ha nígbà tó bá ti rò omi dá gbàlérò òun náà ni omi tí máa ń wá lára ọkùnrin káwọn tó ọkùnrin lálàá jẹ́ tí ó fẹ́ẹ́ sọ́bẹ̀ bá ṣẹlẹ̀ sóbìnrin yóò fi dandan kọ́ wẹ̀ ẹ̀rí òjíṣẹ́ ọlọ́run náà dá lóhùn pé bẹ́ẹ̀ lóhùn náà bá ti rọ́ọ̀nù ó pé dandan kù kóhùn náà wẹ̀ gẹ́gẹ́ bá ti mọ̀ yí pé inú àmì tí obìnrin máa fi bàlágà àmì márùn-ún àmì àkọ́kọ́ kò ní kó fi háì ìyẹn ẹ̀jẹ̀ oṣù kó jáde lára rẹ̀ àmì kejì mo náà ní kí ẹ̀jẹ̀ ní wọ́n jáde lára rẹ̀ tó ọkọ̀ síkù kó má bẹ̀rẹ̀ sọ́sà tí ó bẹ̀rẹ̀ jẹ̀ ní o àmì kẹta mo náà ní kọ́ lọ́jọ́ lórí níbi bí ó ti fi bí ọdún mẹ́wàá lọ bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún àmì kẹrin mo ní kí wọ́n wà níbi tí ó yàtọ̀ sórí àmì karùn òun náà ní kí òun náà lálà gẹ́gẹ́ bá àwọn ọkùnrin ti máa lálà ọkùnrin náà ní márùn-ún yẹn mẹ́ta lọkùnrin nínú ẹ̀ mẹ́ta ẹnì pé ọkùnrin ò kì í ṣe háì kò ní ṣe nǹkan oṣù ọkùnrin yẹn dẹ̀ ṣe nípa ìgbẹ́ wọ́n yóò bèrè ọkùnrin abímọ ẹ̀jẹ̀ bímọ máa dà lára ẹ̀ kì í ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó lè pé mẹ́ta ní sọkùnrin kù sọ nípa bẹ́ẹ̀ á rí fọ́rọ̀ yẹn ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìhòòhò èèyàn ṣùgbọ́n tó ń fi bẹ́ẹ̀ náà ọmọ oṣù kò òun gán tó wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pé adájọ́ ọlọ́run ọba yìí ti ju níbi òtítọ́ yóò bèrè náà tó pe dandan kọ́wẹ́ nígbà tó bá rí omi nígbà tó fi lálàyé káyọ̀rí àdébí sọ́lọ́ asálámẹ̀ dá ló pé bẹ́ẹ̀ ni bàbá ti rómi òun náà wẹ̀ bákan náà lábẹ́ wípé akẹ́kọ̀ọ́ àṣìbéèrè káàdì sẹ́ńpẹ́lẹ́mọ́ ìmọ̀ àwa ìmọ̀ ẹ̀sìn káyọ̀rí wọ́n ní ìsáhìá alẹ́ rọ́dí ọlọ́run sálá. àyẹ̀sálẹ̀ alẹ́ màdí ni màkàlẹ̀ rasulillah ṣùgbọ́n àrẹ rasulillah ní ìdílẹ́sì ìdílẹ́sì kánà tẹ̀lé. ẹ̀rí wọ́n ní alẹ́ ibn Abi Talib rọ́dí ọlọ́run sálá kọjú láti béèrè nípa àlùmọ́sí àtọ̀sẹ́rẹ́ nítorí ipò òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ìyẹn ni pé torí ààyè òjíṣẹ́ ọlọ́run ọba nípa ọmọ ẹ̀. التي كانت عنده في طوال هذا علي بن أبي طالب رضي الله تعالى عنه عنهما عمر المقداد وعمار فسأل له رسول الله رسول الله صلى الله عليه وسلم عن ذلك. لعلي بن ابي طالب رضي الله تعالى عنه طبعا فعل المقداد اتى عمار بن ياسر رضي الله تعالى عنهما حقا من جلاته عمي جواله بيو تجعله بالي عن ذلك nípa ilé yẹn wípé kí ni ìdájọ́ ọmọ sí tó bá dà sí yẹn lásán àwọn náà rí bí hadith yìí àti ìtúgbà jùmọ̀ ní jọ́lọ́ lọ pé ẹ̀fẹ́l mazakir ọgbọ́n gba zakari rẹ̀ ni ọ̀rọ̀kọ̀ alimọ̀sí yìí ń kọ́ òun náà jẹ́ kan náà kiri o ìmẹ̀jásá pépé ọ̀pọ̀ gbogbo zakari lórí ẹ̀ ọba ti jáde owó làtọ̀ sẹ́rẹ́ èyí tí wọ́n máa ń pè ní àtọ̀ rèké iye wáyé àyàfi bábá yìí pé àdùn díẹ̀ lè yẹ ẹgbẹ́ alimọ̀sí ìyẹn ó wáyé nígbà tí yẹn bá rí adùn tó tóbi ẹ wá rí wọn ti tẹ̀lé àwọn àhàdìsì ó gbajúmọ̀ yàrá ìmọ̀sùkúrọ̀ sí kásánì afáàní mo ti sọrú rẹ̀ nínú pẹ̀lú àwọn ojú ọ̀nà tó pọ̀ nínú sáà tó ń pè ní ẹ̀sẹ̀mùsì lọ́jọ́ tí wọ́n ti bá afáàtì wọn ti tẹ́lẹ̀ àtàǹkà yẹn. abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu wa arda àwọn náà atúndí asáàrù kan ودرك العلم السؤال وتعلم ما جهلت واعمل بما علمت. طب عبد الله بن مسعود رضي الله تعالى عنه وارضاه ولتري زيادة العلم علم ما جاء هنا الابتغاء قام وانا اليوم tọ́ọ̀bá fi wà ìwọ́jú ọ̀dẹ tí ẹ̀ní mọ̀ kó ti ń bọ̀ nímọ̀. ìjọba ọba bẹ̀rẹ̀ sọ fẹ́ lò lórí ká ẹ̀wọ̀n kó aṣọ bí ọ̀dẹ̀ burú ni ká máa sọ pé jòlá fẹ́ ti fi káká máa jó ká máa kọ́ síra yìí ọ̀dẹ̀ burú ni o ọ̀dẹ̀ tààrà lọ́jọ́ sẹ̀bí ìlú la òní pé káká máa kọ́ lọ sàbí ìlú la ìdí ẹ̀ ọ̀jẹ̀ sọ̀rọ̀ lọ ìlú sẹ́kì ọjọ́ ni ọlọ́run tó tó dédé ni káká máa kọ́ lọ ọ̀dọ̀lẹ́kùn sọ̀rọ̀ di ọjọ́ ọlọ́run tẹ́lẹ̀ àdúgbò ọ̀nì ziyadatul ilmi al-istigha àlẹ́ sí ìmọ̀ ni kéèyàn máa wá mọ̀ káàkiri bóyá pé dárúkọ lẹ́yìn ìpínyẹ̀ tí wàá lé lépa báyìí mọ̀ wọn ní asúhàlì kí ẹ̀ máa ti béèrè. a gbọ́dọ̀ kó níwájú ẹni táwọn wò sólùmọ̀ àti ká béèrè wọn tí ọ̀gá yìí wà. kó mi má jà sí pé yóò wí ọmọ àgbọ̀ sí amiru nígbà tá a bá fẹ́ padà kọ́ amúrù lálọ́ ẹni pé kí ni ọ̀pá pọ̀ mọ́ra ọ̀rọ̀ mẹ́ta tí ọ̀pá ni èyẹ̀kẹ́ ní jẹ́ ọmọ èyẹ̀kẹ́ ní jẹ́ amiru èyẹ̀kẹ́ ní jẹ́ kí ni níjẹ àmù onímọ̀ táwọn ní olùmọ̀ wọ́n sọ pé ọmọ ìwọ́n gbọ́ sí àmì táwọn ọgbọ́n ẹ̀kọ́ sáré ti béèrè ìpè sí àmì ò lẹ́gbẹ̀ẹ́ ní àmì ọmọ nígbà tó padà lọ kàn lẹ̀ fáwọn èèyàn bá pè ní kíni àmù tẹ́lifù di mẹ́ta ló fi já sí pé àlésì mọ́ mẹ́bí kéèyàn máa wá mọ̀ wọ́n dárúkọ lẹ̀ ẹ́ẹ́dì aṣọ à wọ́n ní ẹ̀fí lépa bá mọ̀ ohun tí ò bá yẹ lọ́kọ̀ àwọn onígbèéraga làwọn ò ní kọ kí wọn ní yé wọn wọn ò sì ní kọ ọgbọ́n òṣìṣẹ́ gbà kó wọn yọ sàtò máa pa lọ rẹ ìgbìmọ̀ wo ti máa ti máa ti máa tẹ̀sẹ̀ mọ́jú lọ́dún ọ̀sẹ̀ àlẹ́mọ́ jẹ́hìn nǹkan bá fà ìmọ̀ kí ń pa ẹ̀ lọ́kọ̀ wà ìmọ̀lẹ́dìmọ̀ àlẹ́mọ́ kó o sì sẹ́tọ̀ ohun tó o bá ti kọ́. ọ̀rẹ́fẹ́ mọ̀ pé àǹfààní mímọ́ nìyẹn ọ̀rẹ́fẹ́ lẹ́ẹ̀kan náà tó o bá ti kọ́ mọ́ báyìí máa lò wọ́n. inú kẹ́tí máa jẹ́ kí mọ́ lé sí nìyẹn. bó ti ẹ ti lò ó ti dè mọ́lẹ̀ ni. bọ́ ọ̀rẹ́ ti gbogbo ẹ̀wọ̀ arẹ́ ti jọ́ tó fi ṣiṣẹ́ sí. ẹ̀rọ kẹ́ńtà àwọn sálà rahimahullah wọ́n ní ó sì lọ sí hijab ọ̀sẹ̀ ẹnitọ́ ní hijabu lórí hadithi torí bá ń sọ̀sọ́ la ń fún oní hijabu níbẹ̀ lọ. rahimahulọ bóyá ìyẹn ti fẹ́ gbàgbé lé. òde yẹn gbọ́ mọ́ wa tó tó nàlẹ́ ìsìn ọwọ́ á lò áà obìnrin lẹ́yìn ẹ̀. tòun tó lè jẹ́ kí mọ̀ lé sí nìyẹn. kéèyàn sì fi lé pa báyìí. ibùdó shihab rahimahulọ wọn ni àlẹ́ ah, oh, ilmu khazalẹ̀ miftahuha al-mas'ala wọ́n ní sẹ́rí àlẹ́yìn ìmọ̀ gẹ́gẹ́ alára kazana ni stọ́ọ̀lì. kazana alẹ́ pé ibi tá a máa ń pọ́n omi sí láti nu kànga jíròrò kì í tẹ̀ pé ní bọ́ọ̀lù sọ́rẹ́ ẹ̀sìn alẹ́ pé ní kazana. wọ́n ní àlẹ́ ilmu kazana kíni ni ìyẹn ni pé àpamọ́ ni sọ pé fìtá ọ̀há àlùmọ́sálà èwo tí yẹn máa fi sí ibi tí à ń pa nǹkan mọ́ sí yẹn òun náà ní kíni o òun ní ìbéèrè sọ ìgbọ́gbọ́n ìbéèrè máa ń ti àwọn ìmọ̀ bí ìjáde tó yẹ pé kódà tá a bá dé lọ́dún kẹjọ ó súnmọ́ ká má mẹ́nu bá sọ pé táà ọ̀pá mọ́ ni ọ̀sán fún ọ̀mọ́ ìgbà wá sí àwọn ó sì dá àdídì ìbéèrè ẹ má béèrè béèrè à ẹ bá mọ̀ ẹ sọ pé ẹ kú ẹni ọba dẹ sọ pé lẹsùn ẹdìrí ọkọdé áfíríkà ẹni ọba níbi ìmọ̀ nígbà wo ti mú dájọ́ ẹ̀sìn wa náà nìyẹn tó bá rìn yẹn dérí nìyẹn. nínú àwọn àtàrò mi wọn látọ̀dọ̀ sọfíya bínti ṣáíbà látọ̀dọ̀ sọfíya bínti ṣáíbà. àyà àyíṣà kọ́kọ́ lẹ́yìn. حين النساء النساء الأنصاري لم يكن يمنعهن الأحياء أن يسألن عن ديني ويتفقهن فيه. آه ولصفية بنت شيبة ولما يولد عائشة رضي الله تعالى عنها قال نعم النساء من دلاه بره نساء الأنصار أو واو أنصاري أنا tó sàtìlẹ́yìn fún àtẹ̀bí àtàwọn mùsùlùmí ní رضوان الله عليكم جميعا لم يكن يمنعهن الحياة ìdíjọ́ ọkọ̀ fún ọ alẹ́ àdìsí ọkọ̀ fún ọ láti má béèrè nípa ẹ̀sìn wọ́n yẹ sábà kọ́ àná bí ọ̀sìnkọ̀ fún ọ láti má gbọ́dọ̀ yẹ ẹ̀sìn. àtẹ̀yìn mohad sọ̀rọ̀ ìfẹ́ lómi ọ̀hún àti fẹ́ bí ọlọ́kọ̀ yọ̀ wà ní ẹni tó ń fẹ́ fẹ́ ọgbọ́dọ̀ hàkùrà ni ìwọ́n gẹ́gẹ́ ló ní hájà tó púpọ̀ jù ọgbọ́dọ̀ mọ kí wọ́n délé báyìí ìwọ kẹ̀kẹ́ lọ ní bùkátà àti káfá yọ lọ́dọ̀ kọ́mi má jọ àti pé yàwó ọkẹ́ máa pè é láàfà lásán ẹgbẹ́ àfà àkọ̀rọ̀ yàrá èyí àfà àjọlọ ló bọ́yá lọ gbádùn sílẹ̀ wá ti mọ yẹjú ẹ̀ kí ló dé òye oníbẹ̀rẹ̀ ẹ̀rí káwa náà kọ́ sí àwọn ìyàwó ànsọ̀ tó ìwé ìtìjú ọ̀pọ̀ fún ọ láti má béèrè nípa ìsìn àìníyẹwò tí òye obìnrin ní ìsinú ẹ̀sìn kódà ọ̀rọ̀ bojú tó bèrè ní ìrí bojú kẹrin kọ̀ọ̀kan tó ẹ̀ òye ẹ̀ wọ́n sani àti àti rẹ̀ lọ́ni máa ń sọ fáwọn ọkùnrin náà yìí pé ẹ má jẹ́ ká jobìnrin nípa láti dúró àwọn nǹkan tó bá jẹ́ sùn náà lẹ́yìn náà a lè jẹ́ wọ́n pa torí tí ọba yé gbogbo àwọn ṣòro bàbá wọn kàn wọ́n tètè tó dé òní sọ̀rọ̀. òun fún àwọn obìnrin yẹn náà nìjà ọkàn ara ní wẹ́rẹ́ báyà bá ayé ọ̀sọ̀dù yàrá ní ara yóò fàkì hà fáyé pẹ́ fi ẹ yé dáadáa tó tẹ̀sí sí béèrè nípa pé mo fẹ́ sí yìí mo fẹ́ kẹ́ ẹ ti sọ èyí tó súnmọ́ ni pé kódà jíjà fún rí ni àyẹ́ àwọn awẹ́lómi ìdí òkú ọ̀gọ̀rọ̀ ni mo tẹ́lẹ̀ mi ń ṣe láwọn adá jẹ́ bọ́dá sí náà tí ò yé wa àwọn obìnrin ní ala máa ń bí tìjú wọn ò tìjú láti má béèrè àlámọ̀rí ẹ̀sìn wọ́n fi hàn pé tá a bá ń sọ̀rọ̀ nípa ìtìjú ìbí tá a lò sí wa lóbi tí yẹn ló tìjú sí òní kí yẹn má máa tẹ́ra lẹ̀ ní òwò ìbí tá a lò tìjú sí nìyẹn tá a bá rẹ́ nìkan lórí pé bóyá ó tẹ́ra ni àbó ti rí. ọwọ́ ọwọ́ ayọ ẹsẹ̀ tí ń rí síta àti apá tí ń rí rẹ̀ irúfẹ́ ni ohun tá sọ náà ni pé kò kí ni kò ní ẹni yẹn tó bí rẹ tó bá yẹra pàtà ẹsẹ̀ rẹ̀ náà tó bẹ́ẹ̀ ọwọ́ akpọ̀ ogun náà ni pé kò gbogbo ojú ó hó sí nǹkan tá a fẹ́ sọ pé láàyà àlà àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ gómìnà tí ẹ bá kí ẹ láti wọ́n kàn máa bọ́ sáré àwọn ọkùnrin fùtàfùtà inú bá ti jókòó yìí ní ọ̀pọ̀ sáré wọn àbọ̀kùnrin náà ló ti fẹ́ fi táwọn obìnrin kọ́ kẹ́ láàrin wọn lọ kọ́ bá ti máa lóko lẹ́yìn obìnrin ẹ̀ mo dá àṣà náà ní pé kò ní tìjú kò ní tìjú ìtìjú mi tọ́ wá tẹ́jú dé òun ni kéèyàn tìjú láti má ti lápò bàbá láti jù kéèyàn ti ju pé tí wọn bá ti láburú kó o ní sèrè ìtìjú ni ẹ lórí wọn bá lọ pé yàtọ̀ mẹ́lá ni àkàyà àlùkájà àlùkájà ìyẹn máa ń wáyé ní ìyẹn bá sá ìdá náà kájà ìyẹn máa ń wáyé lẹ́yìn ní ìyẹn ìdá ó ti lọ ó ti lọ bá àwọn èèyàn kan lójú ládùúgbò kan ní. síìtì bẹ́ẹ̀ láti lè sọ débi bá lọ tí fi yá wa èèyàn ní fóònù kòtò èèyàn ní fẹsẹ̀ gbókùtà wọn á di ah ẹ̀yà àtẹgbẹ èèyàn ah nítọbẹ ah kí ló dé mí yẹn padà wá nìyẹn rí pé ó ti sàbòsí ní ẹ̀yìn oníṣẹ́ ọwọ́ tó ti gba ẹsẹ̀ ti táyà àti kẹ́hìndé àti ti dòwú àti ti dògbé àti tàlàbà gbogbo ẹ̀ lọ́gbà ọwọ́ àti tòwọ́jọ rẹpẹtẹ wọn ti fẹ́ wọ bí mẹ́fà sùn ti wọn ti wà lọ́ba gbogbo ẹ̀ irú tó ṣẹlẹ̀ sí yẹn ló ń pè ní kájà yìí ṣùgbọ́n èyí tí ó mú yẹn kéèyàn tó ṣe bí yẹn gẹ́gẹ́ bí sẹ̀rí ayé ọlọ́pẹ̀ ní káyà á sì ní pé kéèyàn bá sinra alẹ́ kódà ọgbọ́dọ̀ sinra alẹ́ fọkùnrin ìtìjú ni ẹnì kí wọ́n tún bí adébìnrin rẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀fẹ́ lásán ní ẹ̀bá dá wà nínú ilé kọ́ àjùsọ aláwọ̀ ti ọlọ́run àhàkù ayé òṣìṣẹ́ àyà ni ọlọ́run kẹ́ lọ́lẹ́tọ̀ọ́ ká ti ju ẹ̀. wọ́n fi hàn pé mùsùlùmí náà gbọ́dọ̀ sùn gbólótó wọ́n á ní à ah, oru yìí lágbára ni àwọn àti wọn sọ rẹ̀ pé gbogbo wíńdò yẹn sí àní ẹ̀ sí ẹ bá sí yẹn léṣe. tí gbogbo ẹni fufu fufu sọ. gbọlọdọ ọmọlúwàbí dáńtàkà tó ọmọlúwàbí àìdẹ́tìtì. ẹ wàá rí àwọn àyíṣà rọ̀jò lọ́sẹ̀lẹ̀ àyíṣà wọ́n wá yí àwọn obìnrin ansọ́r tí wọ́n fẹ́ káwọn obìnrin tó ẹ̀yìn máa kẹ́kọ̀ọ́ fà. tí yóò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn yìí pọ̀ kí wọ́n máa ń bá yẹn lọ́sẹ̀ jẹ́ àwọn la ilaha illallah ọgbọ́n dẹdẹ lẹni kó wọlé bẹ́ẹ̀ ni ó tún ta subhanallah wọn yà pátá wọn yẹ sẹẹta àtàkàtà tí wọn ti agbá àdé sí nìyẹn ẹgbẹ́ ló ń bójú tó yọwọ́ sọ́kà mọ́lá rẹ̀ ọ̀kà mọ́lá rẹ̀ mọ̀ọ́kà mọ́lá ọ̀kà mọ́lá rẹ̀ torí méjèèjì wọn làwọn ènìyàn máa ń lò níjọ́ níyì wọ́n wọ ní kọ́ọ̀bù ó tún kọ́ kí ni o àlè kọ́fà báyìí ni ìbọ̀wọ́ méjèèjì kájẹ̀ ní ìbọ̀sẹ̀ ò sí mbẹ̀ ṣùgbọ́n tẹ́ ṣe ìdì náà ẹ̀ ṣe àpẹẹrẹ ẹ bá ló bọ̀sẹ̀ nídìí yẹn lò ó nítorí àti jàǹfààní alimọ́sùn alàlùkẹ́ni o alàlùjáwòrán fún àbí alàlùkọ̀ọ́fáyì kì í ṣe pé láti fi sọ̀pọ́ọ̀tì ẹ̀ torí àti ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala òun náà ní kọ́lọ́ sọ fún ànábì sọlọ́wọ́ àtàlọ́ sọ fún àwọn ìyàwó àtàwọn ìyàwó àwọn onígbàgbọ́ lórí nínú àlè tí nàbì jẹlá níbi yìí kọ́sì israel wọ́n yé kọ́ kẹlẹ̀ dẹ́ẹ́dẹ́ táwọn bá ti dojú kó tán wọ́n á fẹ́ wọn ìgbọ́n kan bẹ̀ wọ́n wọ ìgbọ́n kan aṣọ yẹn ti dojú kó tẹ́lẹ̀ wọ́n wá wọn ìgbọ́n kan bákan wọ́n ní ọba jọ sàn ọ̀pọ̀ yẹn lórí ẹgbẹ́ àlùmọ́yìn kásá ti lo bíláàkì tí bíláàkì bá tún ti jẹ́ sí náà èyẹ tó ti ṣe mú kálà fà bẹ́ẹ̀ láti rí pé kíní yẹn ò yé. àtọ́yẹ kí yẹn wádìí gẹ́gẹ́ èmi bíláàkì wọ́n ní alo bẹ́ẹ̀ ni bíláàkì ni nínú májẹ̀kú tó dé òun náà rí pé aṣọ ńlá yẹn ní sí iná aṣọ gẹ́gẹ́ ọ̀gbọ́dọ̀ jọ́sọ̀ fúnra rẹ̀ èyí fọwọ́ pé pé ìfúnra ìyàwó rẹ náà làwọn yẹn sì máa rí òun sì máa lọ kó àwọn ìyàwó yàwó wọ́n lè ní à ah, ah, ẹlẹ́yà jagbajàgba làwọn eléyà ẹlẹ́yà dáadáa làwọn eléyà iná ẹ̀ wò à ah, ìwọ́n náà àfẹ́jà bá sọ lóde yẹn pọ̀ yé tí wọ́n wọ̀ àṣọ bíláàkì ní tòótọ́ ṣùgbọ́n kò jọra wọn wọ́n wá kó ọkọ̀ ọ̀gá fáwọn obìnrin yòókù tó ń fa lọ́sọ̀ọ́sọ kú sọ. tó gbé eléyà ádámù tàfà kò kò fi dé àìgbàgbọ́ yẹ́sùn tòun tá a fẹ́ ṣe ìyá àgbọ̀ yé kì í ṣe pé kán lè fi mọ̀ pé ìyàwó olówó ni wá àbí ìyàwó ẹni tó ní lára ni wá. gbogbo nǹkan tá a ní tọ́lọ̀ fi ṣàpọ́nlé wa ní dúkìá yẹn ìjọ máa jura wọn lọ ká gbé e sínú. ọba adéda ni wàlá ìwò ní ilẹ̀ sí ilẹ̀ tàbọn ilẹ̀ àwọn ọ̀dọ́ àfíìsà kọ́ máa fọ̀sọ̀ wọn ni àfi ìtọ́ bá fi kí ìwà aláyọjú rẹ̀ náà ìwọ lọ máa wò fí ló wò fí tó fi nílé ìsìn olówó yẹn bí iye lọkọ rẹ̀ rà fún owó òkú wò ní ẹ. ó ti dákọ balẹ̀ déédéé jìlìbáàbù yẹn sì ṣe sílẹ̀ a ní asú asú ẹtú ní ká máa sún kẹ̀ gírí kílẹ̀ abẹ́ ká ṣe. ọwọ́ àwọn sọ tó jíire sábẹ́ ọwọ́ abẹ́rẹ́ wò kò wò. tòtòrí bẹ́ẹ̀ àwọn obìnrin gbọ́dọ̀ kan fílà ń ṣe fáálẹ̀ ẹ̀kọ́ sí àwọn obìnrin àǹsọ̀ obìnrin ní ọ̀bàlù aláàbí ọ̀yẹ́ tí yẹn ti jú rẹ níbo là á ti sálọ ọ̀la ẹni tó ń pè láàfà rẹ tó jẹ́ baálé rẹ yẹn wà á ti kọ́kọ́ ẹ̀ lè ta bá máa fẹ́ yọnu ìyẹn máa ń pa pọ̀ mọ́ imú ni tàbá fẹ́ pa orí ìyẹn máa pa pọ̀ méjì ni nítorí pé àlè òun náà ní mí náà rà ètí méjèèjì náà wà ní kíni o ọwọ́ àánú orí kọ́tà tá a bá fẹ́ fa ìbọ̀sẹ̀ ọba ní gómìnà mi pa á hẹ̀ ọ́ á bomi àgé ìlàjì ibi ọmọ rí àgé ní ọ̀dà sí ẹsẹ̀ rẹ̀. àpòjù wa lè tó bẹ̀ lẹ́yìn tó bá ti gbé àtẹ́lẹwọ́ rẹ̀ síbi ìbẹ̀rẹ̀ ọmọ níka ó sì pa á débi àárín bíi àbọ̀bá àti pè. ẹ̀yin náà sáà ti mọ ibi tó gbọ́dọ̀ dé. tó ọ sàlàyé fún bẹ́ẹ̀ bí òkè ẹsẹ̀ náà sáà ni. kò lè tó ń gbó bẹ́ẹ̀ ọ obìnrin mi ò tún nímọ̀ ìgbà àgbọ̀n lè pa kìmọ́ọ̀rù gan. yájà gbọ́ síta gbansansa ni sábà tún yí kì bóde. sọ́wọ́n gbé àga ṣé kò sí wíwá yìí lọ́sọ̀ọ́ ti wá bẹ́ẹ̀. sọ lọ́kà tú yóò tú yóò tú yí kì àfàlàfà yóò tú bọ́ọ̀tà rẹ̀. àgbọ̀dọ̀ gbàgbọ́ yẹ wọn tá a ṣe. kàgbọ́rí wọn tá a bá wà yìí làwọn ọmọ máa bá wa. قال قد عن أنصار رضي الله عنهم إلى وعثار مين أري عثار بن أبي رباح قال مولى ابن عباس رضي الله تعالى عنهما يخبر أن رجلا أصابه جيش قال رسول الله صلى الله عليه وسلم ثم أصابه احتلال فأمر بالقتال تقول قوم فقتل كذلك رسول الله صلى الله عليه وسلم فقال قتلوه قتلهم الله ألم يكن شفاء لعي السؤال؟ طب أري afa wa abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu wa wọn gbòòrò wa ike arákùnrin kan asọ́ba ìdábà ọgbẹ́ ṣe wọ́n sá a lọ́gbẹ́ lásìkò jíjẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tòmọ àsọ̀rọ̀ àwọn ìkìlá bó ṣe di pẹ́ nìyẹn nìyí sùn tọ́ba lálà pé òun ṣàtìpọ̀ pẹ̀lú obìnrin lójú oorun. obìnrin obìnrin ti sẹ́ ẹnìkan tó wọ̀ gbàgbọ́ yẹ́sì ó fi ìdíjú kárò ọba sọ pé ọwọ́ ẹ̀ náà ní o fọkùrọ̀ ọwọ́ ìwẹ̀ táwí ẹ máa wọ́n àbá ìmọ̀ wò àga ayé ti wà wájú ẹ̀ wọ́n bá ń lo ìyàgbẹ́. fọkùrọ̀ alikọ́rọ̀ yìí òun náà ní òtútù tí àṣejù wọ̀. òtútù tí àṣejù wọ̀ kọ̀kọ́ rọ òtútù yẹn bá mu ọ̀sẹ̀ gírì burúkú burúkú fàmáàtà bó ṣe kú nìyẹn. فبلغ ذلك رسول الله صلى الله عليه وسلم ìyẹn bá dé sí gbòòjì sí ọlọ́run sallallahu alaihi wasallam ìjọ ọlọ́run wa ni a ah, ọ̀tàlú àwọn tí wọ́n máa bá ti bá tí wọ́n fẹ́ nìyí máa pa ọ̀tàlá gbogbo mọ́ ọlọ́run ọ̀pá àwọn ẹ̀rọ á bínú sí wọn. àlàbíyẹ́tò ṣìfáwò lè àìjì ṣùgbọ́n ṣé kìí ṣe ìwòsàn àìmọ̀kànmọ̀kàn ìkọ́lẹ̀ àìnímọ̀ tí kìí sí ìwòsàn rẹ̀ ní àtúntò ààrẹ sẹ́fẹ̀ ẹ̀kọ́ sì béèrè ni. wọ́n ní báyìí ní Abdulhamid ọ̀nà abil ìṣirí náà ní èpè ní bàbá twenty o ọmọ fáwọn ẹ̀ ń pẹ̀lú kẹfẹ́rin lálọ́dọ̀ tó wà náà. ó sì ti di aláàmù ni abil ìṣirí ọ̀nà pé bàbá ogún <laughs> látọ̀dọ̀ àwùjọ àyè látọ̀dọ̀ àtọ́ látọ̀dọ̀ abdullahi bin abbas abdulrasaq náà gbégbá látọ̀dọ̀ aláwùsáyé látọ̀dọ̀ alákùnrin látọ̀dọ̀ àtọ́ látọ̀dọ̀ abdullahi bin abbas irú ọ̀rọ̀ yìí náà. wọ́n ní abdulrasaq wọ́n ní asbat ọ̀rọ̀ tẹ̀ tó máa ń fìdí múlẹ̀ ju ti abdulhamid lọ ṣùgbọ́n abdulrasaq fi lé sí àtọ́ ni ó dé dídọ́ mi bá nẹ́bi sọ́lọ́lá ìpìlẹ̀ àwọn mọ̀tàkàlà fáyé fẹ́ nìyẹn lè wẹ̀ mọ̀tàrọ̀kà mọ́wòdì àlìjọ́ yọ wá fi ààyè ibi ọgbẹ́ òun nìkan ní ọ̀yọ́ ọlẹ̀ ọba sì ta sheikh nala albani rahimahullah ta'ala tó àfa kọ́wọ́lẹ̀ àtà gbọ́dọ̀ àtà yìí sheikh albani sọ pé mo tọ́ lẹ́ni kò rí bẹ́ẹ̀ rárá ń lo súnmẹ́ni bìnnìmájà ta rahimahullah kí ni wàá ní mo tọ́ lálàáfíà ya ulama ẹ̀yin olùmọ̀ kí tuntun lálàáfíà ìyẹn lọ́gbẹ́ ọgbẹ́ darí yìí sì lágbára gan bó ti sùn nìyẹn lọ́ba lálàá lójú ẹ̀. kàyọ́mù tó bá tán gẹ́gẹ́ bá a ti mọ̀ ẹgbẹ́ tó lè fa tàyàmù èyí tẹ́ ń pè lálẹ́ wà lọ́wọ́ ní yẹ́pẹ̀. òun náà ni nígbà tí èèyàn bá ronú àbí bẹ́ẹ̀ kọ́ arómi alágbára àti lómi aláàmúlò níbẹ̀ náà ni àwọn ọmọ fi ádámì ẹlẹ́mọ̀ yìí táyà mọ́mọ́ ja èzò táàbà ronú àtàyà mọ́mọ́ dẹ̀ ọlọ́run ọ̀rọ̀ fẹ́ ó máa hàn pàtàyà mọ́mọ́ sọ̀rọ̀ dán ẹ ti tàyàmù gbogbo bá bá lẹ̀ fi wà lórí ilẹ̀ náà ni wọn lọ́ fi ń ṣe tàyàmù o lè jẹ́ òkúta o lè jẹ́ yẹ̀pẹ̀ o lọ lè jẹ́ òru. sọ nípa bẹ́ẹ̀ ohun tẹ́lẹ̀ yẹn kẹ̀ máa ṣe tàyàmù lásán ní òsì. ìṣe ìfẹ́ ni ọ̀ya fẹ̀gbẹ́ kẹ̀kọ́ fẹ̀gbẹ́ kan lẹ̀ ìṣe bẹ́ẹ̀ o. làbá fi wá sọ wípé wà ó ṣètò lè bá a ní alùpùpù أنت وللعلم وإن سؤال شفاء الأعمى كما في الأول إذا كنت في بلد جاهلا وللعلم ملتمسا فاسأل فإن السؤال شفاء العمى كما قيل في المثل الأول إذا كنت في بلد جاهلا وللعلم ملتمسا فاسأله فإن السؤال شفاء العمى ó ní tó bá wà nílùú kan jáhìlà ọjà láìmọ̀kan. fásitì mọ̀lẹ́tẹ́bìsà lèlẹ́ àyè ṣe béèrè o lẹ́ni tó fẹ́ nímọ̀ nípa bóòlù àti èlòlù yìí fàyínà sùhálà nítorí pé béèrè ni ṣìfà ọ̀lẹ́ àmà ìwòsàn àìrínà ni gẹ́gẹ́ bí wọ́n ti máa sọ fìlì mọ́sálẹ̀ àwùwà ni nínú àpẹẹrẹ tó ti pẹ́ ìyẹn ni kò wé àpèjúwe táwọn yẹn máa mú wa farazaku nínú àwọn akọrin. tọwọ́ ni wọ́n kọ́ ló máa ń tẹ̀lé kẹ́ńtà kó ti ṣubú o ẹ̀dá kò ká máa lọ wò ní kọ̀ọ̀kan. sọ farazaku nínú àwọn akọrin tó wà ní jàrírù bá jọ ń fèsì ara wọn. فاغفروني أيها الناس إنما Ọ̀rí ọ̀bá jẹ́gẹ́ mi ọmọ kọ́ máa gbé fún ọkọ tó máa kà. Alákàbírú ni ayọ̀há nẹ́sùn ìnàmá sa'altu wa man yas'al anil ilmi ya ilami su'alu muri'in. لم يقل العلم صدره ومسائل لواعل أحاديثك لعمي ألا خبروني أيها الناس إنما سألت ومن يسأل عن العلم يعلم سؤال امرئ لم يعقل العلم صدره wọ́n ní aláhábìrú ní ayóhánẹ́sù ẹ̀yìn èèyàn ẹ fún mi nírò ìnáma sàálìtù èmi béèrè o wọ́n yẹ́sù alẹ́ ẹ̀lmi ẹni tó bá sì béèrè nípa mímọ̀ yá ìlànà yóò mọ̀ sọ́hálùmọ́rẹ̀ ẹ̀làmìyàkẹ́lẹ́lẹ́ ẹ̀lmà sáà dín ròhó. wọ́n ní ìbéèrè ọmọnìyàn kan ṣe pé làmì yá àpèlè sọ́ọ̀dì rúhu lè ìlmọ̀ ṣe pé gbáàyà rẹ̀ kò rí mọ̀dì mọ́lẹ̀. wọ́n ní ẹni tí ń béèrè tí ó sọ nǹkan tó béèrè tí ó sọ̀rọ̀ yẹn ẹ̀ lè fi wé afọ́jú fóun ń tẹsẹ̀ bọ́sẹ̀ lásán ọjọ́ ráwọ̀ òmò yẹ abúlé àbí sọ́ọ̀lì. nínú àwọn akọrin gbogbo eléyìí ń sọ nípa pé yẹn máa ń béèrè fún bí ọba ti yé ọ èyí tí wàá fi máa tútù kùtù káàkiri yẹn àbí tí wọn sọ ohun tí ò rí <laughs> béèrè ni tí fi kílẹ̀ àti ọ yóò fi níjà pé wàá mú wàá sọ ọba منتظرة قل الأناق ولا يسمح بك العجل فقد يزيد سؤال المرء تشربة ويستريح إلى الأخبار من يسأل لا يذهبن بك التحريس منتظرا دون الأناس ولا تسمح بك العجل فقد يزيد سؤال مرها تجربة ويستريح إلى الأخبار من يسل قولي لا يذهب النبي كالتفريط منتظرا التفريط òun ni àṣe ètò tabani àlè ìfọ́rọ́tù òun la ṣe jù méjèèjì náà nǹkan mọ̀símù mọ́ni òun ti ṣẹ̀rí àbú kásá ṣe jù ṣẹ̀rí àbù kásá ṣe ètò ṣẹ̀rí àbù. kódà àṣe ètò míì gan ó tún lè burú jà sí jùlọ. nínú àṣe ètò tó burú ju àṣe jùlọ òun ni ká máa lọ pé sáré akọ yẹni yẹni lọ́fi wá lọ kó àwọn ẹni tí ìṣẹ̀lẹ̀ sí Islam fẹ́lẹ́ sí làwọn náà òun ni wàhádà tó lè àdìyà ni tàṣáhù ló máa ń bá òyìn níbẹ̀ àti ètò wọ́n á ṣe kọ́mítì kọ́mítì àdúgbò àwọn tí wọ́n kọ́lé àwọn landlord àti landlady ẹ wá ní pé ẹ gbogbo ẹ náà ni wọ́n wà mẹ́ẹ̀ àtàwọn ẹlẹ́sìn kejì irú àṣẹ ètò yẹn gẹ ó tún fẹ́ ju àṣẹ jùlọ ìjẹ́lẹ́sìn kejì ń bẹ bí kò sí lẹ́yìn ẹlẹ́sìn mùsùlùmí kèfèrí ló kù alimuslimun kò sí nǹkan tó kù mọ́ súnmọ́lùkù fà nípa máa sọ pé nìkan ẹlẹ́sìn kejì ọ̀hún kò sí ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ àdọ́gbọ́n bẹ́ẹ̀ fi wáyọ̀ nú àwọn èèyàn ni. sọ irú àti ètò yẹn ó tún fẹ́ burú ju àti jùlọ. lórí pé lọ́pọ̀lọpọ̀ gbàdá àbáfẹ́ máa sọ̀rọ̀ àbá sọ pé aláṣejù ẹ̀sìn ni wọ́n wọ́n ìkúnlẹ̀ wọ́n máa ń dúró kí yẹn káṣẹ ẹlẹ́sìn wa ni ni tẹ́lẹ̀ bá sọ nǹkan mi ẹ̀kẹ́ sọ sọ kó sọ àwọn tí bá wí o ẹ̀sìn wa ni ká dúró kí yẹn ẹ̀sìn wa ni ká má kúnlẹ̀ ni wọ́n ń pè ní díínù òun tí yẹn dúró mọ́tò yìí pé kọ̀sẹ́ni tó lè yẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀wò tí wọ́n ń pè ní díínù nìyẹn tẹ́yẹ̀ bá ti dún bẹ̀ báyìí kọ̀sẹ́ni tí wọ́n sọ kọ́ yá gbéra kó mbẹ́ gbé bọ́dì rẹ bí èsè yìí tẹ̀ wí ní ìsìn gbé bọ́dì rẹ kó mbẹ́. ọdẹ. ẹ̀rọ kò sẹ́ni tí ọ̀wá kúnlẹ̀ fún yẹ ní a sọ pé àfa àṣẹ pàtàkì ní a sọ pé ẹnìkan lè mọ́mù ni bí wọ́n sílé ń tọ̀hún sí. ẹ̀sìn nígbà ka ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ọlọ́wọ́ bá sùhánẹ̀ lọ́pọ̀lọpọ̀ gba wá sọ pé ẹ̀sìn ó bá ìta òtún dákọ̀ pé kẹsí dáadáa sí ìyá àti bàbá wọ́n fi hàn pé ipò kejì lẹ́yìn ọba adẹ́dà dání òun bí èèyàn ni. فقد ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا ẹlẹ́dàá rẹ̀ pàṣẹ ní kí ẹ kó gbọ́dọ̀ sí ẹnikẹ́ni àyàfi Allah wabiliwalidayni ihsana àti pé ìyá àti bàbá ń kọ́ àwọn oníkẹ́ ṣe rere nígbà téèyàn ọ̀bọ tí wàá rí ìkúnlẹ̀ fún ìyá rẹ̀ àti bàbá rẹ̀ sí dáadáa ọwọ́ akun bí wọ́n ṣe lé àfọ̀ ọ̀hún sí. àdẹ́sọ̀ pé nìkan lè mọ́mù ni ń bọ́ wọ́n ṣe lè lè mọ́mù ọ̀hún sí torí bẹ́ẹ̀ sin wa ni kò sí yípadà ayọ̀ àlẹ́kọ̀ọ́ àní máa tẹ o. sẹ́rí ẹ ihun tó ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ẹ mọ̀ kọ́ba adẹ́dà múnẹ́fìkì ni wọn. ọba adẹ́dà sì ròyìn tó kún nípa àwọn múnẹ́fìkì fi qulubihim maradun mazadahumullahu maradan àìsàn ń bẹ ní ẹ̀mí wọn mazadahumullahu maradan ọlọ́run tó wá fi àmọ́ dínkù fún wọn àtàyèsè àtàmọ́dé owó lọ́dà mẹ́. tó bá já sí wípé a wà láàrin al-ikhwa as-salafiyyin irú bá ṣe jókòó yìí tẹ́nìkan bá fẹ́ gbé omi fún àwọn ìmọ̀mọ̀ wa lè láì nísì káyìfà yẹ fà ọyọ àfà wà lọ gbómi fún ìmọ̀mọ̀ wa lè là wà gbómi fún wọn. dáhùn sí rẹ́rìn gbómi fún wọn jẹrẹ sẹ́ńtìrì ó ti kúnlẹ̀ báyà ọ̀tẹ̀ àbí ọ̀tẹ̀ wàláhì mo gà pàlẹ́ òní lórí wọn ti dàrú wọ́n sì wí. àyẹ̀bẹ̀kọ́ mo fẹ́ bi àwọn àyíṣà pé kó ti ṣe tí mo lé ose nì lọ́yà wá dá mi lóhùn kó ti ṣe àfa ìdìde. wà á sọ pé ó ti ṣe é ti ṣe tiri ti kúnlẹ̀ ẹ̀rí bó ṣe ń dọ̀bálẹ̀ ẹ̀rí pé wọ́n ti ya wèrè. ṣé mọ̀ pé irun tó máa ń yọ wọ́n lẹ́nu nìyẹn tí ó fi máa sọ nípa ẹlẹ́ ní kúlẹ̀ kúlẹ̀ lórí obì téèyàn wá ní kúlẹ̀ lórí ìyàwó ìbá fẹ́ bímọ téèyàn kì í. mẹ́lẹ́ ti rí i pé wọ́n ya wèrè orí wọ́n yìí léṣe má máa tọ́gbọ̀ ara yín kì í ṣe ádà tiwa ní káwọn máa sọ pé wọ́n wí kíníkẹ̀ tiwa wọ́n wí àwọn olùrí ga nípò yẹn sí wá ní tọ́ba sì rí wọn lójúmọ́ lọ gbà fún àwọn jáde tí wọ́n ní ká wá jì tí wọ́n lọ gbélé mọ́mọ́ àwọn jáde tí wọ́n ní àwá jì tí wọ́n lọ gbọ́ fún àwọn jáde tí wọ́n ní àwá jì wọ́n á tẹ̀ rí pẹ́sìn wá ní. sọtorí bẹ́ẹ̀ ẹ má máa bẹ́ẹ́ sí sọ́rọ̀ àwọn àlùmọ̀gàfàlìn ọ̀fọ́dún ní gbogbo alátòkè délẹ̀ lọ́sẹ̀ pé láyà àkílò lórí wọn pé tọ ẹ̀yin náà kẹ́ máa disturb ẹ̀mí ara ẹ máa hẹ̀rẹ̀ ayé lé mọ̀ wọ́n gbọ́dọ̀ wọn láwọn ọ̀tẹ̀ kẹ́ ń sọ pé ẹ̀yin fẹ́ lé jù ọ̀gá yín kẹ́ ń kúnlẹ̀ wọn orí yín ti burú ẹ̀yà wèrè ní ìkúnlẹ̀ ti ìkúnlẹ̀ fún yá mi ìyá mi sì ṣàdúrà fún mi kó tó kò láyé pépé òfun ni òsìkú ṣùgbọ́n ó ti ṣèyí tó ju kéèyàn sì kù lọ ọ̀rọ̀ ọmọdọ́jú rẹ̀ bọ́n wá sílẹ̀ àfa òun síta ni wọ́n wọ̀ ọ́ arábóyún ní àwọn ẹgbẹ́ kúnlẹ̀ lọ́sùn ní máa kúnlẹ̀ ní fi pọ́n ẹ̀lẹ́ lórí kíni mọ́ọ̀sà orí ìdùnnú ìlú ọlọ́run dákun má jẹ́ ìmàpadà sí ibú àti gbogbo ẹ̀yin tẹ́ wa pẹ̀lú wa. wọ́n ní wọ́n láwọn ò kúnlẹ̀ wọ́n kúnlẹ̀ kọ́ lọ́ọ́ ta torí ìdólé yọ lọ́ta ni ṣé wàá gbọ́ sí wí. aláàní kúnlẹ̀ kíyàn ìkúnlẹ̀ dẹ̀ ti bẹ̀rẹ̀ lórí kéèyàn tẹ̀ báyìí. látòrí kéèyàn tẹ̀ báyìí òun ìkúnlẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀rí pé ọba adẹ́dà sọ fún àwọn ọ̀jọ́ musa ní ọ̀yẹ́ pé wàdíkùlù ìbára ló jàdà ẹ̀wọ̀ ẹnu ọ̀nà yẹn tó jàdà lẹ́yìn tí ó sì kíni o tí ó sì jàdà tó wọ́n borí kúnlẹ̀. bàbá ńlá gùlù kẹrin ọ̀jẹ̀ àbá yìí fẹ́ ọmọ ní bẹ́ẹ̀ ni mo ti ṣùgbọ́n bàbá mi fáìsì ò sílẹ̀ mi wa ẹ̀ lè rí kọ́ wá sáàfù omi fún mi kẹ́ ló kúnlẹ̀ fún mi abẹ́dẹ́ torí kò lè romi yẹn lọ lórí ìdó ọfẹ́ gbé fún mi báyìí ọfẹ́ gbé ẹ̀yin rẹ̀ ò ní lọlẹ̀ àìmọ̀jókòó lẹ́lẹ̀ mọ́ fẹ́ kí bóò ló ti fẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ tó fẹ́ sá okun lẹ́ẹ̀dì dàbí nítorí bẹ́ẹ̀ mùgàfàlù ni àwọn ẹnìyẹn wọ́n polú wọ́n fọ́ fún wọn gbé mu bẹ́ẹ̀ láwọn yẹn lọ́ba adẹ́dàsọ́ ń pa فإنها لا تعمى القلوب ولكن تعمل آه ولكن فإنها لا تعمل الأبصار ولكن تعمل القلوب التي في الصدور kéde bí òṣojú pàlàbà yìí mẹ ojú má jà kòtò ni ṣùgbọ́n mi wọn gẹ́gẹ́ ló ti fọ́ ọfọ ni wọn fọra pépé ẹ̀yin ti ẹni tó bá ti ní lànà tí lè má tẹ́tí gbọ́ gbọ́ àwọn ẹni tí wọ́n jẹ́ mọ̀jìnnú ni àwọn tí wọ́n ti yí lórí ìyẹn máa tẹ́tí gbọ́n tó bá ti ní ohun tó ń ṣe ń tiẹ̀. lórí wọn fẹ́ ti sọ́ọ̀bù wa ní inú mọ̀rẹ́ táwọn afáà ti wá fá wa òun ni pé àwọ̀ gbọ́dọ̀ tẹ́tí sí lórí pọ́pọ́ mi mẹ́ta a máa ń gbà wé fèsì ìgbélé yìí ní ìsèpẹ̀lẹ́ sí àgbọ̀rọ̀ má sọ. lórí wọn ó jẹ kábíyèsí ẹ̀yin náà wo ìmọ̀tá fi ń sọ̀rọ̀ eléyìí nígbà láti kábíyèsí àtà mẹ́ta kẹ́ wọ́n ti sọ́ọ̀bù wa náà àwọn aráyẹrẹ tẹ̀rẹ̀ tẹ̀yẹ aráyẹrẹ gbẹ̀ torí dàbí mo ṣe dà ní wọ́n torí gbogbo wá sí ilé ayé tiwọn wá sí ìkúnlẹ̀ dání wá sí kí wá sí ìsọkúsọ ọ̀rọ̀ ọgbù ni. ẹnì mọ sọ́nù rọ̀mọ́tọ́ gbogbo wáyé pé wọ́n gbà pé dáadáa làwọn ń sọ tí wọ́n fojú ọ̀tún wọn múra sí pé kọjú àwọn orin lé dà ọ́ aláìyọ ọ̀pọ̀ mo búra lórí ẹ̀ pé ọgbọ́dọ̀ pọ̀ ìgbẹ́ mo tá à ń sọ yìí o àbá alára pé mo tá à ń sọ fáráyé yìí ó tọ́ ni o kójú yọ ọ lọ sí ọgbọ́dọ̀ má pọ̀ kàǹkó kọ́sẹ̀lẹ̀ sáwọn yahudi ń jẹ lónìí ẹ̀ èyí sọ pọ́n rẹ̀ ọlọ́run ọba ní ẹ̀ wòlíì ọlọ́run ní ọ̀yà fọ́tà mọ́nà wùlímọ̀ òòtà ẹ̀ sọ pé àdébí sọ́lọ́ ẹ̀ sẹ́lá ní níbi wọ́n bẹ̀rù kúndé níbi wọ́n bẹ̀rù bóde wọn ò ní kùfẹ́ gbogbo wọn jáde láyé. wọ́n fi sọ pé eléyìí táwa ń sè ẹ̀sìn ní fáwa a sì ń bẹ lọ́mú májá máa padà sí fún àtẹ̀yìn tẹ́ ń gbọ́ wa. fi fádà á àpadà sí ibú ni. àwa máa ń pọ̀ afájú lẹni tá a bá kéwú lọ́dọ̀ rẹ̀ a ah, a máa ń kọ́ wọn lé gan ṣùgbọ́n kò débi ìmúlẹ̀ ṣùgbọ́n àgbà pé tí wọ́n bá jókòó lórí àgàbà ìta fẹ́ sọ̀rọ̀ sí tiwọn kò sọ́gbọ́n tá a fẹ́ dà sí káfẹ́. wọ́n yá ní fẹ́mi fẹ́mi ò sọ pé ká máa tẹ̀ ká máa kúnlẹ̀ fún yẹn da mi ọmọ kẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ sí yóò gbẹrù sétí mi kò sí ẹ̀yìn rẹ̀ ó ti lọlẹ̀. tẹ̀wọ̀n kí tó o bá rìn yẹn ti rí nìyẹn torí bẹ́ẹ̀ gbogbo ti lọ ó ní í ṣe pẹ̀lú akéwúdébẹ̀ bá akéwúdébẹ̀ ní wí àtẹ̀fùrìtù láàyè zàbá nàbí kàmùntẹ́sìrọ̀ má jẹ́ kí àti èso bíi lọ nìyẹn má jẹ́ ó gbé ọ jìnnà ó má jẹ́ ó gbé ọ lọ tó ti pé mò ń tẹ́bi rọ̀ ó lẹ́lẹ̀ anẹ́t lẹ́ni tí ó máa retí ó lẹ́lẹ̀ anẹ́t yáni èyí tó gùn nínú ìfarabalẹ̀ wọ̀lá yẹ́tùmá bí kalẹ̀ tó ṣe yí pé kò tẹ̀ wá ní jọ kẹjú rárá ọbẹ̀ pé ìfarabalẹ̀ mi máa bí fèèlì gbà mí. ẹgbẹ́ bó ti yá pé ọgbọ́dọ̀ sàṣejù ń lọ́la ọ̀ní sàṣejù ń pọ́n yára. wọ́n lè fọkàn ní yẹsí tó sọ àlòlè máa àṣẹ ń jẹrí bàtàn. ó lè sẹ́ rí béèrè tọmọ nìyẹn bá sì béèrè ó lè sàlẹ̀ sí tẹ́jìrìbà ìgbìnnáwó. bákan náà yẹsẹ̀rí àwa sinmi ó ń yẹ sálò wọ́n fẹ́ kọ́ jọ lámdùmọ́ lónìí wà ìlà àmà sọ pé kó fún ní ẹ bẹ́ẹ̀ náà tẹ̀ láàpè ṣùgbọ́n ti yọ hamza fún bẹ́ẹ̀ sa àlàyé sàlù ní ọwọ́ aṣọ ni mọ́ yẹ sàlù lórí mọ́tò hamza yẹn wọ́n yẹ sẹ́rí ìhù yóò wá sinmi pẹ̀lú ìró tí wọ́n bá fún yẹn mọ́ yẹ́sàlù ẹni tó bá sì béèrè. tó bí wáyé pé ní ìsìtì ìbá ti pé ẹni tó bá wá lù wá lẹ́nu gbọ́rọ̀ ìpè gbọ́gbó òkèlè báyà màrí nǹkan báyìí wọ́n ní ọ̀hún ẹ̀wọ̀n ọ̀hún àti báyìí ni nígbà tẹ́ni kan kan ní ọ̀nìkúnlẹ̀ ah, ọ̀dà ọ̀kúnlẹ̀ bàbá rẹ̀ wọ́n àfa ni lọ́ọ́ jókòó sábẹ́ igi àfa lọ rẹ̀ báyìí lọ́ba dọ̀balẹ̀ lọ́ba gbogbo rà mí. Ah. ṣé mo ṣe rí kẹ́ńtà tí nǹkan ti yé wa gẹ̀ẹ́ kátó sọ pé wọ́n àsìkò dá wa yìí. sọ ẹni wọn bá sì béèrè nìyí yẹn sẹ̀rí ìwé ìlànà àgbà. a sì mi pẹ̀lú lóòótọ́ bá padà gbọ́. Ah, òye mi ah, àti mo bí wọ́n wà nọ́ọ̀rọ̀ àti mo ti rí nìyí. wọ́n ní ẹ̀wọ̀n pẹ̀lú kẹ́tí sábìà. ìyẹn náà sọ wípé wọlé sàtúnlẹ̀ ẹ̀ ń tẹ̀sí tẹ́kùn ilé ha. ولا البصير أعمى وله بصر فاستخبر الناس عما أنت جاهله إذا عميت فقد يجل لعمل خبر وليس ذو العلم مثله وفتانها والبصير أعمى ما له البصر فاستخبر الناس عما أنت جاهله إذا عملت فقد تجد العمل عمل قبر wọ́n ní kò ní máa pariwo sókè yóò tètè máa rìn ọ́ wọ́n ní wọ́n lẹ́yìn sáadọ́lẹ̀ ìlùmẹ̀bẹ tàkùwákàjà ìlìhà ẹni tó nímọ̀ pẹ̀lú bẹ̀rù ọlọ́run ọba nǹkan dàbí ẹni tí yóò mọ ìfàyà ọlọ́run kẹjọ ọ̀làwọ̀ bá sọ̀rọ̀ ẹni tó sì rí rẹ̀ tó ní ojú inú ọ̀dà bí afọ́jú tó yẹ pé òun ò lójú ń bẹ̀ fàgbàfẹ́rì mẹ́ta àmọ́ àǹtajà ìlò ìwọ tí ò bá yẹ lóye lọ́wọ́ àwọn èèyàn èyí dàgbà wọn fún un déyàn bá bọ̀ ìdá àmì ń ta kọ̀ọ̀kan ní yẹn ti lò àmọ́ ẹ̀ sábà wù tó bá fọ́ lójú tó ní kékeré àwọn abèrè àwọn òtún ní kẹkẹ tábí lọ́wọ́ àwọn èèyàn wọn kà ẹ wàá sì kú táìmọ̀ kẹta ìbọ̀tàn. ẹ̀rí wọn làwọn àyẹ̀ tó sọ̀rọ̀ yìí tọ́jọ́ ní wọ́n kọ́ ní ẹ̀rù tó lò lè jẹ́ ẹlẹ́sọ̀ àlùwọ̀yẹ́ ṣẹ̀bí. ìdá àyàn ẹlẹ́ amúrọ̀ lè mú hímọ̀ lè mú àyè. wọ́n fi lè bá ṣe kéde mọ́ wọ́n sọ àlè lè lè àná ṣìfà òun àhà ṣìfà bìrìkù má má tó ààyè lò. wọ́n ní wọ́n kọ́ bí ẹkútù ló lè jẹ́ hálà sùálù ìbéèrè lè fa ìmọ̀kẹ́mọ̀kẹ́ tí ó pa ayẹyẹ. wọ́yẹ́ ṣẹ̀ bíi tó ṣe pé èyí ó sì lálàáfíà ìdá ayé àdálẹ́ amúrọ̀ lèmọ̀ hímọ̀ lèmọ̀ àyínú tó bá ti bí ẹni tí ń gẹ́ ní nǹkan gẹ́ ní àlámọ̀rí tí ó pàtàkì mo ṣiṣẹ́ ìgbà mo rí i sọ síbi tíra ẹ̀. two thousand orí tẹ́bẹ̀rẹ̀ sí pariwo káàkiri nìyẹn ṣé ó kú sẹ́yìn ẹ̀ ń pariwo ẹ̀yin kọ́ bẹ́ẹ̀ mo kọjú dá àwọn náà nìkan jẹ́jẹ́ ìyẹ̀yìn ọ̀rẹ́ àyẹ̀ ẹni rẹ̀ ò pariwo àwọn ẹni ibi náà wọ́n pariwo àwọn ẹni ibi wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo ẹni rí lẹ́yìn kọjú ẹ̀fọ́ lójú náà yín lọ àwọn ẹni ibi bẹ̀rẹ̀ sí pariwo tí wọn ò dẹ̀rẹ́ sí láti change níbi pálapàla ewu tá a rí báyìí kó ló sojú ẹ. àgbẹ̀nu nǹkan tí mo fi ròyìn ìlú wa nìyẹn. wọ́n ń pariwo kó bú sẹ́yìn mọ́jẹ́ tó èmi yẹn sọ́mọ sẹ́yìn àná. ó mọ wa ábà mi sọ́mọ sẹ́yìn. aláǹsẹ̀ nǹkan tí ọ̀dà káyìn padà <laughs> àríkà ṣe nǹkan tí ń bí yẹn lójú. wọ́n yẹ kó máa ṣe ìṣáà lójú òní bàbá yẹn lórí kéde báyìí ló sojú òun. láti jọ tí mo ti gẹ́ẹ̀tì ìlú wa ìdárìn mọ́ bí yìí. bàbá bàbá ìjọ ti bàbá sẹ́yìn dáadáa láti jọ mo ti sẹ́yìn ìdárìn lémi nìkan mọ́. nítorí tọrọ ọba lágbájá sojú gbọ́ bò ní nǹkan ẹni ti wáyé sọ. ẹ lọ́ọ̀ lè fi bẹ́ẹ̀ lágbájá ẹ máa ń béèrè tó sojú wọ́fin báṣẹ̀ kí ìdìmọ̀ wọ́n sọ alẹ́ lè ṣe àná níbi ìwádìí tipẹ́tipẹ́ àti ìbéèrè lèdè là àmọ́ fẹ́ni tí nǹkan ọ̀bá yé ń bẹ́ẹ̀ bẹ̀ ṣìkà ààrùn ìwòsàn wà bẹ́ẹ̀. kódà ọ̀rọ̀ ọ̀kẹ́ lè rú yẹn lójú lásán. ẹ ní láti kẹ́ni ó dìde gbogbo àwọn ẹni wọ́n fìdí fọgbá ni o ẹlòmí lè dó láàrin jà ẹlòmí lè máa gúrú bóòlù wọn láì ní sí mò ń tẹ̀lé láì ní security ọba adẹ́dàá nìkan ní sọ̀rọ̀ ọkọjá pé mo ní ẹnìkan tí ó gbé bọ̀ tẹ̀lé mi lẹ́yìn ọ̀ wá ní rẹ́nìkan tí ó wá sọ pé mo ní wá báyìí nì nǹkan báyìí lọ́wọ́ àrùbí lójú tí mo fẹ́ bèrè abàdà kan sábà fẹnubọlẹ̀ lásán náà. ṣìfà ìwòsàn wà nínú ìwádìí tipẹ́tipẹ́. ìbéèrè ewu tí ẹni tí nǹkan òye kó sì béèrè ìwòsàn wà mẹ́ wà á ṣìfà mi lè gbọ́ ẹ̀ wá rí ìlọ́ wa tó jẹ́ wòsàn ju ìwòsàn bàbá wòsàn mọ́tò torí bí ayọ̀ àtẹ̀kọ́ wa kó táwọn ọba ti lé ẹ má já wọ gbà nígbà tá a ti mọ̀ pé àtà sẹ́yìn. ìgbà ìdí ẹ̀yìn ni ìsẹ́yìn ẹ̀tún ti gbé rọ ilé ẹ̀ máa ń pa yẹn dé. ẹ̀wọ̀n jọ́ tà ń sí odò. èmi kẹ́ ń sọ̀rọ̀ ń tèmi ni o ọmọ ìyá mi tó ń jẹ́ alága àdúgbò ní mọ́tòrọ́sà lọ́dọ̀ wa ìyẹn bá ló sì dàbí kó wọn rí kọ́ọ̀dù gbogbo tẹ̀ sọ òun sì fẹ́ ka òun sì ọ̀sá sì kẹ̀kẹ́ wọn ní kò sí wọn lóun tí wọn sọ bẹ́ẹ̀ ni pé mọ́sáàsì ni wọ́n kọ́ fún yẹn bísíǹsì ni ṣùgbọ́n òun tẹ̀ wà ń sọ yìí kẹ́yìn yàwó lẹ́nu ni pé ẹ̀ ń sọ pé owó tí ọ́fíìsì yín tó ti tó ti parẹ́ sórí mọ́sálásí yìí ti kéke débi kó jẹ́ kí àpò ọ́fíìsì yín ọgbẹ́ yẹ́yẹ́ ọlọ́rọ̀ yẹn sún jù sí òní kí lè kọ́ fẹ́ ṣe àmú ní àwọn aláṣẹlẹ̀ kò yìí èwo lẹ́tún lẹ́ ṣe mọ́lá wà láti kiri báyìí èwo lẹ́tún lẹ́ ṣe oníṣẹ́ yẹn lọ́wọ́ ẹ̀kọ́ jọ lójú bọ́lá sí òkè gbégi owó títà máa dá lé ní one million fúnra wọn ni wọ́n lẹ táìsì ọdún sẹ́yìn ṣe wọ́n ṣe hàn lẹ́yìn ẹ̀dẹ̀kẹ́ni blọọ̀kù tẹ́mi kiri ìsọ pé ń fi kọ́lé kejì gbogbo ẹ e lọ sí àti sìmẹ́ǹtì mi ìyẹn ni ojú ìsọ̀ yóò wá yéwu mọ́ o ọ̀tọ̀ ni tó ń gbọ́ bí kò wọ́n máa rí kọ́ọ̀tù ẹ̀ báyìí ni. wọ́n fẹ́ fáwọn ọ̀gbọ́dọ̀ wà nínú àwọn ẹni tí ó sùn nínú àwọn ènìyàn. ìgbé aṣfa mi ni huma èyí tó wá fi wó èèyàn sàn jù jù wádìí lọ jù béèrè lọ wọ́n sọ ààyè nù òun ni tí ọba gẹ́rì ẹjá wọn gbà pẹ́ sí táwọn máa sì nìyẹn gẹ́gẹ́ ìwọ ti jẹ́ sálábí o ti jẹ́ súnlé ah kìnìyàn ọjà mi lójú mi kọlọ́n kọ́ bá ní sẹ́wọ́n gbẹ̀ yẹn ọmọ ìyá tẹ́ ké sí wa gbogbo àwọn kẹ́tí máa ń rújú bẹ́ẹ̀ ẹ̀tẹ̀ rẹ lómi ọgbà ṣáàṣì ọmọ àdélé o ìlú báyìí ọmọ àwẹ̀ à ọmọ ìyá mi bó dérí kọlọ́n kọ́ bá ní sẹ́yìn lẹ́sẹ̀ rẹ kọlọ́n má jẹ́ pàpàdà sí ibú. ẹ rí bákan náà afáwọn Muawiya bin Abi Sufyan wọn ló pẹ nìkan tó ń pè ní Da'bala an ìwà bí ó tún béèrè nípa ìrìn àwọn èèyàn ó tún béèrè nípa ọ̀rọ̀ ìràwọ̀ ìràwọ̀ tá a fi mọ̀ nẹ́ni òkè sáwùràwọ̀ gbogbo ohun tá a sọ ti bí wọn lónìí ẹ̀ èmi sọ fún wọn gbogbo àwọn tí wọn à ń bá mi ní wọn à ń kà mọ́lé ẹ àwọn ìkẹjọba sàfikọ àtàwọn àbáńtá àtàwọn kí wọn ẹ hmm, kò sọ́ka kẹ̀kẹ́ láàrin wa jẹ̀sí lọ. kòlólẹ́ àdá wá sí kọ́ torí já ìzà látò ha. إلا العداء وثمن عداك في الدين بل روانا gbogbo ọ̀tá ló lè kúrò ìwé ìdí òní ikú ẹni tí ń bá ọ̀sán ọ̀tá nítorí ẹ̀sìn mo ní wọn lọ́ọ̀nù tá a bá sọ pé a kú ní bá ń sọ kódà ẹlòmíì náà ti bá ń sọ láàrin àwọn atajẹ́ ikú àdùnkà kò rí bẹ́ẹ̀ àwọn kìíní yìí ní kárọ̀tù kódà gbogbo ẹlòmíì kí wọ́n má rí tó ti dára wọn lásẹ̀ ọ̀gbọ́dọ̀ súnmọ́ wọn mọ́ nínú kẹjọ òsínú gbogbo ti wá ní pé káàdà ń tọ́jú ẹrú gbọ̀ yéésù láti ti wá sí mùsẹ́ fi rí i pé wọn ò gbàgbọ́ yé dáwà gẹ̀. àwọn ọ̀fà máa kọ bẹ́ẹ̀ sí gbogbo ẹ tó ṣe pé kẹ́ ń wá tí wọ́n sókòtò lẹ̀ àwọn èèyàn wọ́n á ti dánwó là ń lóògùn à ń lóògùn àbá ń sọ ọ́ sí yé dáadáa á lóògùn ẹ̀kẹ́ ìyáwó èèyàn fúnra wọn nígbà tá a mú á ti àbọ̀rọ̀ rẹ̀ fi wá sí láǹfààní tá a rí mẹ́ ẹ bá ṣe lẹ̀ sí lójú táyé ṣé ẹ yìí àwọn òkú àgbàlá rẹ sínú ọmọ ní díẹ̀ bá ẹ̀yà wa tẹ̀bẹ̀ mọ́ abẹ́ kó wíláwà ni òsì á wíláwà níbi ìtàwọn ọmọlá òsì á wíbi ìtàwọn sáláàrú ẹ̀yà wa tẹ̀bẹ̀ mọ́ tí wọn ò sì níbẹ̀ tí wọn àti bá kẹ̀kẹ́ á sọ ní sọ pé kẹ̀kẹ́ ọjọ́ dáhùn àti ẹ̀yẹ pọ̀. sọ nípa bẹ́ẹ̀ ẹni wá ń béèrè nípa èdè lárúbáwá bí mo ti lọ ó béèrè nípa ìrìn àwọn èèyàn ó béèrè nípa ìràwọ̀ kì í ṣe ká òràwọ̀ àwòràwọ̀ àgbáyé káfàtà náà pé ilẹ̀ tí wọ́n yẹ̀wò nìyẹn tó díjà alẹ̀ bára ní àyẹ̀lẹ̀ wọ̀ ọ̀dà kò sí ń fàjà nìyẹn ṣùgbọ́n wò lè jà yẹn bóde wọ́n lẹ́nìkan fẹ́ rìkwẹ́sì fún ìkúnlẹ̀ ní fi ń sọ̀rọ̀ bínú mo ní tóun bá tó bẹ́ẹ̀ kọ́ sọ fún pé ìkúnlẹ̀ lọ́ọ́ fẹ́ sọ. mo nígbà tí ọ̀sán yẹn mi ọ̀gbà pé ìkúnlẹ̀ ní retí inú ti ń bí ejò rẹ̀ á fi wọlé gẹ́gẹ́ ẹ bá káwọn ọmọ lẹ́kọ̀ọ́ yẹn tí wọ́n mọ̀ fún lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ kó jáde lẹ́nu ń tàn kọ́sọ́ ní lọ. wíwá sọ fún bẹ́ẹ̀ sí tiwa òun ni ká máa dúró kíyàn ìyẹn ò sì pé ká máa bọ̀wọ̀ ẹni tó bá jù wá lọ. lánàá ọ̀rọ̀ lójú bẹ́ẹ̀ ní sọ àti bàbá mi kẹfẹ́ bá mi ṣe fàájì lásán ni ọmọ mi ò wá rí mi mo bá débi wọn ni ah ọ wàá lè wá nígbà tó bá ráyè mo ní rọ. irú àwọn àmì tí mo ní kẹjú kí wọ́n máa mọ̀ lára ẹnì kọ̀ọ̀kan yín nìyẹn. ó yà fàájì làwọn sì fẹ́ sè é ẹ já sí ẹ já sí fàájì ọ̀hún. sọ nípa bẹ́ẹ̀ ni yẹn tó wá béèrè nípa dojú o wọ́n ní fàyídà arọ́jọ́lọ́ ní àlè. wọ́n ní ọkùnrin kan wá fẹ́ tó jẹ́ onímọ̀ ọwọ́ ní yàrá dàbẹ̀lì ìwọ dàbẹ̀lì mìíràn ayé ní hafi sahara gbogbo ohun tó ń dáhùn rẹ̀ ń bolo ti harí. tọ́wọ́n náà fẹ́ ká fún kẹ̀kẹ́ nìyẹn ó ní gbogbo kíní yìí mọ́ ha mọ́ ha eléyìí ìkọ́lù mi nà kúlé pẹ̀lú ọ̀kẹ́ níyẹn lè fi dé nǹkan mọ́lẹ̀ wọ̀lìsáàmì sàhólín àti ahùn tí máa ń sèbéèrè ìtàkùn ìjà wa náà máa sèbéèrè. nígbà tí o ti ṣe àwọn àdẹ́bí ọlọ́run ọmọ àdínkù bẹ̀rù láti bá wọn àfa àlérò. ká má sin àdìsí yẹn tú ìdí ọ̀pọ̀ àwọn ẹni tó ti ṣáájú yín rún. kẹsìrọ́tù sọ àìlèyìn nínú ẹgbàá wa mi kẹsìrọ́tù mọ̀sá ìlè wàhálà fòhùn àìlá àǹbíyà ìlè. ọ̀pọ̀ béèrè wọn àti bọ́sí máa ń yapa àwọn àdẹ́bí wọn. kí torí ìbéèrè lásìkò tá à ń dẹ́bí ọlọ́run ọba ń bẹ láyé àdìgbélé iṣẹ́ ni ó dì fáwọn àlè ń bọ̀. látàrẹ ní sígbà tá à ń dẹ́bí sallallahu alaihi wasallam ń sọ yí pé ayyuhan nas ẹ̀yìn èèyàn inna Allaha dádájọ́ ọlọ́run kataba alaykumul hajja fahujju. ọlọ́run ti ṣe hajj ní dandan fún yín torí bẹ́ẹ̀ lọ ṣe hajj o ẹ lọ bẹ́ẹ̀ lọ́wọ́ ọba òfújọ́sùn bí ká ṣe dìde ní àwọn sọ̀hábà jẹ́ ẹ̀rí ìwé àbúlá àmì ya Rasulullah tọ́dọọdún ní eré òjíṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ kìíní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹrin òjíṣẹ́ ọlọ́run tí mo bá sọ pé bẹ́ẹ̀ ni ẹ̀ẹ́dẹ̀ kìíní lágbára ti ṣe ìmẹ́yọ̀kẹ́ sẹ́lómi àìníyẹ tí ò sì sí náà àtàwọn àǹkálẹ̀ kọ́ àti pọ́dọọdún ni ẹ̀rí pé ọ̀fẹ́ lálàsì tóun náà dàbí àwẹ̀ rọ̀mọ̀dọ́nẹ̀ ọ̀dọ́dún ni ẹ̀wọ̀n báwo ilé ẹ̀sìn wálẹ̀ kan lọ́sọ̀ ẹlòmí ọ̀sọ̀ fún ìyàwó bọ̀ǹdó òun ní owó lè gbà yóò máa tẹ̀ra rẹ̀ jẹ. nítorí pé tí béèrè bá pọ̀ irú béèrè táwọn ọjọ́ àtẹ́bí Musa béèrè ń jò ní àlè sọlá tó sọlá mọ̀ àlá nàbí jìnnà. ọlọ́run ní bákọ́ra ta lọ́wọ́ iná lọ́ha àbúrúkú àtẹ́sùbàbù bákọ́ra ta. bàbá ìmọ̀ ìlú tẹ́gbọ́n pa adẹ́kọ̀ọ́ ni pé adẹ́kọ̀ọ́ èyí tó ọdún. tọ́ba yìí bí lọ sí ọjà wọ́n kẹ̀ lọ he màálù kẹ́ kódà kọ́ bá ju kògbókògbó lọ báyìí bá du ó ti tó wọ́n bá bẹ̀rẹ̀ béèrè táwí àwọn sàlàyé ru màálù bíi bàjẹ́ àti wọn mọ̀ wípé àwọn fẹ́ wọ wàhálà yìí. béèrè màálù ọlọ́run oògùn tá a fọyín rẹ̀ wọ́n kẹ́ tí wọ́n tó gẹ̀ẹ́sì ẹ̀ wọ́n tún wá ní òbítíbitì owó. láì pé màálù nígbà wọn padà ní màálù tí ó jọba yàrá àwọn yẹn sa owó lé wọn níbẹ̀ ẹ gbé màálù sẹ́gbẹ̀sẹ̀ ẹ sì góòlù sẹ́gbẹ̀sẹ̀. tí wọ́n bá ti jọ ti rẹ́gì ẹ máa gbé màálù lọ sẹ́ni tí wọ́n wọ̀ wá bí gbogbo òlú kẹ ẹ dáwó kẹ kágbára wọn kà. torí bẹ́ẹ̀ wọ́n lé ọlọ́run lé mọ́ ìbéèrè ọgbọ́dọ̀ fọ́ngbà táwọn àtẹ́bẹ̀ ọlọ́run wà láyé ṣùgbọ́n bàtà wà nẹ́bẹ̀ ọlọ́run ti lọ tọ́lá bà wá tí ọba di àmọ́ lásán kò dẹ̀ takùkù wa. tọ́lá nẹ́bì gẹ́gẹ́ alára sọ̀lọ́ lọ́wọ́ àìsọ́lá níbi ayé níyè béèrè tó lè pé wá bí léèrè báyìí tó lè fi ọba dẹ́ta ní ọ̀sẹ̀ padà fún aláyé lórí ẹ̀. sọ̀lọ́ lọ́wọ́ àlè wàlè ọ̀sẹ̀lẹ̀ àbẹ́yìn orí àwọn yẹ́sẹ̀ àlùnẹ́kà rẹ̀ pẹ̀tẹ́ náà lọ́wọ́ àtàwọn gbólúgbólú ẹ kọ́ súnmọ́ kúlì ní sọ́ọ̀mà ní súnmọ́ rẹ̀ àwọn àdéhùn sáà ti gbọ́ lọ́rọ́ adébí lé mi kúlì sọ ẹni pé wọ́n fi léèyàn lẹ́nu nìyẹn àdéhùn yẹn alóhùn ẹ̀ka ni. rúwà máa máa bí ọ léèrè nípa ẹ̀mí ọ̀hún sí ìlẹ́sì tó fi sí ọ̀yá kó lè rúwà máa sọ fún ọ pé mo ti ń jẹ́ mímí ní àpọ̀rì rọ́ọ̀tì nínú àṣẹ ẹlẹ́dàá mi ni wọ́n máa ó ti tùmí nàlẹ́ ẹ̀mí ìlà ọ̀nà ìlà wọn ò fún yín ní kankan nínú mọ̀ díẹ̀ ìbá díẹ̀ náà lọ fún yín. sọ nípa bẹ́ẹ̀ àbáàní bọ́ mo ti ní mọ́ tó òun yẹn o bìkọ́ ìbí àkọwọlé pẹ̀lú kí ni o ọkàn tó ti pé máa di nǹkan mọ́lẹ̀ wọ̀lì sáàdì ṣàkọwọlé àti ahun tí máa ń ṣèbéèrè. alimusayi bùnà abdulkhayr àti àbí wọn ní wọn bọ̀rù sọ báyìí pé. من علم من يعلم من لم يعلم فليسأل العلماء على أن القرآن نزل من سبعة أبواب على سبعة أشهر. wọ́n ní Umar radiyallahu ta'ala anhu sọ yìí pé ẹni ọba nímọ̀ fali yu'allim kó fi kọ́ yàn wa man lam ya'lam ẹni tí ọba wa nímọ̀ fali fayas'alil ulama kọ́ ya bí àwọn olùmọ̀lérè wọ́n ti sẹ́rí àlùfáà ni wọ́n sọ̀ kalẹ̀ lójú ọ̀nà méje lórí arab méje ẹ̀rẹ́ wa lé síjọ́ tá a bá ráyè ká mú kéwì túmọ̀ lójú ọ̀nà méje arab méje wa. afọwọ́ mọ̀sùlùmí olùmọdé náà mọ́sùlùmí wọ́n mọ anábì ṣe yìí mìíràn rẹ̀. أعلم مني بكذا ذلك ذكره من أبواب العلم قال أمسك أهلها المسألة حتى ذهب. هذه قل ما قام سحول الدين صباحي هي علي بن حوشب ó ní mo dé Damascus wa ma ana bi shay'in min al-'ilm a'lamu minni bi kadha li babin dhakarahu min abwab al-'ilm ó ní ìwọ̀n ọba àmọ̀dí ẹ̀ ti ń bẹ fóun òun jù ú lọ nípa àwọn báàbù báyìí báwọn kan báyìí báyìí báyìí tó ń mọ̀ àfáàtúnṣe wa ráwọn ará bẹ̀ amusaka aluwa amasala ẹgbọràn yẹn àwọn ẹni tí ń gbèlú yẹn wọn ò sì béèrè kankan lọ́wọ́ rẹ̀ ìmọ̀ òun sì rù mọ̀ nílùú yẹn hata zahab tó fi padà gbàgbé gbogbo gbéwò yẹn wọn ni máa ń sọ tó máa sọ fún ẹ̀yin ẹ̀kọ́ à àpàdé sáré wípé ẹgbàgbọ́ ẹ̀mí kọ́ yẹn ní o ọ̀kẹ́ náà fáwa ẹ̀ẹ́ dr akram bilal àìwò tó ń kọ́lọ́ kó bá mi kàlẹ́ sí dáadáa wọn tó ti dáadáa pọ̀. nínú kẹ́kọ̀ọ́ máa ń sẹ́nu mọ́jú nìyẹn tóbi agbe kò sí gbogbo gbàkégbà ọjọ́ jíjọ́ tí wọ́n bá ń ṣe ìsúnẹ́ẹ̀lì iṣẹ́ kan sí wọn onínú iṣẹ́ tí wọ́n kọ́ wa wọ́n kọ́ wa ní ẹ̀kárọ̀ ni ìmọ̀ bóòlù àti pínpín ọlọ́run bá ti sẹ àfáwà ẹlẹ́sẹ̀ rẹ̀ ọtún sẹ́dẹ̀ fún wa pọ̀ nínú gẹ̀ẹ́sì ọkọ̀ ọkọ̀ alẹ́ oṣù lè lékì àwọn ẹ̀rí àgbọ́yé nínú gẹ̀ẹ́sì ọkọ̀ ọkọ̀ alẹ́ alùpùpù àìdú alùpùpù nínú àwọn iṣẹ́ tí wọ́n kọ́ wa ní iṣẹ́ mẹ́tẹ̀ ń ta yẹn kí ni wọ́n á fẹ́ mú jáde lọ́rọ̀ àfáwà wọ́n á máa sọ wípé ìwúdí lọ sí wàhálà yí wàhálà ọgbàgbé rẹ̀ wọ́n bẹ̀ pé tọ́ ọba ti ké wọ́n wá gbà tọ́ ọba kàtíra o. wọ́n sì wé yẹn tọ́ ọba fi kọ́. ẹgbẹ́ ọ̀rọ̀ tá a fa ìsàn wọn táwọn tó àmọ́síkọ́ ti jó ní ọ̀sẹ́ ni ó ní mọ̀ táwọn níwọ̀n ọba díẹ̀ táwọn tó bẹ lọ́dọ̀ àwọn yẹn ṣùgbọ́n gbogbo wọn ò wá lè kéw. bẹ́ẹ̀ náà ti pa àwọn àfa àdúgbò yìí ọkẹ padà dára yín ni tọba gbégbé bá wà ní gbégbégbélégbé ẹ bá lóye àdúgbò wọkẹ kọba ẹ bá nígbà kẹkẹ lẹfẹ bọ kéwù ti lọ tipẹ́tipẹ́. ògbé lẹ́yìn tá à ń sọ tẹ́lẹ̀ mi ọba òfin gúrégé báyìí ẹ̀yin nì. téèyàn ọba rẹ ti jókòó sí ọgbà àbùtú fẹ́ lọ pàdé àwọn èyí nísìnyí wọ́n ju àwọn bìtìbìtì béèrè wáyìí kí lèmi ní oṣù èèyàn ti kúrú bí kódà wọn fẹ́ lè máa béèrè bí ẹbẹ ní ẹbẹ táwọn àbá yìí náà lọlẹ lábá àbí tẹ irú wọn náà wà gbòòrò títí o àwọn àbá àti wọn lọ lera wọn bá jà dẹ tí wọn ráyè wo síra kẹkẹ mọ pẹ àbíjọ tí wọn bá fẹ́ jiyàn níjọ wọn bá fẹ́ jiyàn wọn máa gbé fóònù káàkiri bẹ́ẹ̀ àwọn kẹsìtì ẹ̀gbọ́n ohun tí wọ́n lọ fi ti mọ́mù ṣàfi ó ní ẹ̀mí mọ́ ẹ̀yìn àìsàn mọ́ yà máa mọ́tò yà fà ó ní kọ́lì bí wẹ́ à ó làwọn lábà tìlú sóńdókè. ìkókò fìlìbẹ́ẹ̀tì ká dẹ̀lẹ̀ ẹ̀lẹ́mọ̀ fi hímọ̀ ìn àwòkóso fi sókè ká dẹ̀lẹ̀ ẹ̀lẹ́mọ̀ fi sókè. bó ti yẹ kó rí nìyà máa ìwọ ni ẹ̀kọ́ bá fẹ́ mú báyìí wàá mú ya ni bìsẹ̀lì kan kò ní dọ̀ọ́lá rárá táyọ̀ wà pé ń bò lẹ́ẹ̀dí àyọ̀ ọ̀nà ẹgbẹ́ gbogbo ohun tó sì wà ní ojú àyè náà nìyí pépà kékeré jẹ́ fúláwà yìí tóun lẹ́lẹ̀ ń sọ láti gbà yìí bẹ́ẹ̀ ni wọ́n máa kó jáde ní tóró ti palẹ̀ mọ́ rẹ̀ tẹ́lẹ̀ àbá ni gbogbo àwọn ará dàmọ́ sọ́ọ̀sì ní wọ́n ti béèrè kankan ní ẹ̀kọ́ hàtà àdáhà gbogbo kéwù tó ń kó lọ bẹ̀ ó bẹ̀ lọ́lọ́ orí bẹ́ẹ̀ máa lọ bí àwọn àbá o ibùdó ṣe hàn wọ́n ní alẹ́ ilmu khaza'in ànímọ̀ pẹ́pẹ́ ọ̀rọ̀ ni mọ̀mísà ọ̀há àbí mọ̀fàdé ọ̀há as-su'al. kọ́kọ́rọ́ rẹ̀ ìbéèrè ni o èrò yìí tó tún jọ ìnàlẹ̀ ilmu khaza'in wọ́n ti fún ọ̀rọ̀ al-mas'ala pẹ́pẹ́ ọ̀rọ̀ ni mọ́ ihun tí ó sì náà ní ìbéèrè. wọ́n ti tẹ̀rí mọ́ ìkhaza'ana ẹ̀yin náà jẹ́ káwọn àfọ́dọ̀ yín náà kí wọ́n gbèrú ìgbà ìfẹ́ lọ́lé kí wọ́n lọ bá wo síra ń pa àlámọ̀rí yìí kọ́ ní ọmọ gàdí wàhálà wọn máa ń ṣe téèyàn rí ti ń jọra wọn kì í sàdédé jọra wọn wàhálà ni ẹ̀rí. bákan náà nẹ́sùrù bùnà àlí àlìjẹ̀dọ́mi wọ́n ní alìkàlí ìlú wa gbọ́dọ̀ ìkàlẹ̀ ọ̀lú àkùfà ẹ̀rí mọ́ àgálágodo ni wọ́n sọ aláàtú ẹ̀rọ àwọn mẹ́rin òun làwọn kọ́kọ́rọ́ rẹ̀. Abu Umar wọ́n ti sẹ́ni àlẹ́ asùmáyí ìyẹn náà máa ń kọ orin kan gbogbo ṣìfáwò lè àmọ́ tó ló ń sọ àálẹ́wà ẹ̀ǹdàmọ́ tàmámù láàmọ́ tó ló ń sọ fóònì àlàjáhálì. ó ti sẹ́ rí ìwòsàn àìrí nǹkan òun ni kéèyàn máa béèrè lọ́pọ̀lọpọ̀ àìgbọ́dọ̀ ń gbé àfáà ó kò béèrè. yóò ti ṣe la akéwò abéèrè kálífìlà onírúkọ láàwẹ iná nílé rẹ onírúkọ láàwẹ iná nílé rẹ òkè òkò béèrè bó ni ti la akéwò abéèrè kálífìlà ìbéèrè ó tu pẹpẹrẹ yóò tu jáde wọn gbèsè àmọ́ àná paríparí àìmọ̀kẹ́mọ̀kẹ́ òun ni tó lò lórí ìjọ òye ọ̀rọ̀ àbẹ̀rí báyìí pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹlòmíì fún akọ pé bẹ́ẹ̀ ni àbá ṣe ìwọ lè dá kẹsẹ̀ kàní bẹ́ẹ̀ ni bó wà ní wàláì akọ akọ làbá sọ pé à níwọ̀ sọ́mọ kẹ́kẹ́ kàní. àbẹ́ ẹ̀jẹ̀ adúró báyìí sọ àkí. Àwọn ọmọ sọ̀rọ̀ ni wọ́n sọ yẹn yóò fi ń pa gbogbo ọjọ́ nípa ẹ̀. àlejò yìí ti ṣe ṣé ọ̀rọ̀ ogún ọdún ni gbogbo kẹta ń sọ ni àti wà lẹ́nu rẹ̀ tó ọlọ́kọ̀ bá bàtà dá ẹ yẹ ọlọ́kọ̀ bá ní ṣe ìgbà láàyò ọlọ́kẹ́nu láti lè ṣí ọlọ́run bá fún àwọn ọmọ wọn ó ti bá ní ká yẹ padà sí ààyè yìí ìbáyé wọn wọ ọgbọ́n ọdún mọ́ni ọ̀pẹ̀lẹ̀ báyìí á fi àlè béèrè díẹ̀ lẹ́fọ̀ọ́ أولا نعم وعليكم السلام

lọ́dún ìgbàlẹ̀ náà but now so àǹfààní ilé yìí láti lè jẹ́ bóyá wọ́n tún máa lè lórí ọjà yẹn. títí ìyẹn máa ta ọjà yẹn ní lọ́dún ìgbàlẹ̀ pẹ̀lú ilé yẹn máa máa ní fifty thousand lápò lẹ́yìn oṣù mẹ́ta bóyá wọ́n fi fún yẹn ní hundred bóyá wọ́n tẹ̀gbà lérò jù ṣé kò gbó sábẹ́ rìbá tá a bá dúró lórí ọ̀rọ̀ kan tó gbajúmọ̀ lóòótọ́ kì í sàdé ṣùgbọ́n ó súnmọ́ mọ́jà ásáwò mọ̀ ó kò àlàáfíà yẹn ó lò kọ́ńté jàrọ̀ lẹ́bàá ọ̀rọ̀ rẹ̀ gbogbo ẹ̀yáwó yòówù tó bá ní í ṣe pẹ̀lú pé ọba ń fà ní dání ó lè lò láṣàkì tí àwọn ènìyàn wọ́n já ń fà ní ọ̀rọ̀ torí tí ọba ní láǹfààní nú ọyẹ kí nìkẹ́ wàá dọ̀ yín lásán sọ́dí ẹ̀sìn mo sì wá nú sòrò kí n sì wá kí n ní ìyàwó ẹ̀yà mi. tọrọ bá nìyẹn ti tó èyí tó dáa jù ní kéèyàn sọ̀rọ̀ ìgbà tí mo lọ kí ní àwọn olùkọ́ mo sọ fún wọn jọ ta torí ìṣòro wọn padà bá bọ̀ mẹ́ ṣe lójútùú ànílò bá bá bọ̀ kọ́ máa bá àwọn wá owó padà wọ̀ nǹkan tíṣẹ̀rí òun ni rahan ẹni tó fẹ́ yáwó lọ́dọ̀ yìí lówó ńlá kó múdògò wà tọ́ba fi múdògò wà àtẹnusá ẹ̀mú tó fẹ́ yáwó yẹn ẹ̀yà tọ́ba tó bẹ́ẹ̀ kọ́ máa dàwó yẹn padà ẹ̀wọ̀n pé dògò rẹ̀ ti kí ni o ó ti lọ sí ọ̀rọ̀ àmútó ó mú ìwé ọkọ rẹ̀ wá náà pé tọ́ba ẹgbẹ́ ti máa ń lọ abẹ́kúta ni kò nílè lọ́lá ìmúwé ọkọ̀ dání ẹ̀kọ́ má sẹ́wó tàbíwé lẹ̀ tó gbogbo àwọn nǹkan gidi bẹ́ẹ̀ òun lẹ́yìn kí yẹn gbà fún òun lẹ́lẹ́ torí bẹ́ẹ̀ táwọn náà bá wà náà tọ́pẹ́ ní islamic offensive bẹ́ẹ̀ ká gbà wọn nímọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ́ ti lu bàgẹ́ rẹpẹtẹ gbèsè ti pọ̀ sí sí ó dẹ̀ lómi ò ní fídíò owó òun ògbé lágbájágbá ọ̀sán ṣéṣèjì wa lẹ́sẹ̀ òun náà ti lọ gba tiẹ̀ gbogbo àpótí wa jì ká padà síbi ọ̀rọ̀ ráàlú láti lè jáde ọ̀rọ̀ pọ̀ táwọn olùmọ̀mú wa mo ti máa ráyè sọ fún àwọn títà jọ yìí ìgbà padà ráǹfààní wọn mú wa lórí yíyanjú asaru olùkọ́lùfẹ́ jarọ nẹ́fà lórí wọn fún mi àwọn ṣàwáhì tóbi tọ́gbà kẹrẹ pẹtẹ tí wọ́n ti máa wọ amúsílà tó pọ̀ wá lórí ẹ̀ ọ̀fẹ́ yáwó lọ́dún yẹn nígbà wọn ti sáré bá ń gbálẹ̀ lọ́ọ́ bá ń kọ́ yé báyìí àbẹ́ tíkẹ́ẹ̀tì mo sì fẹ́ yáwó lọ́dọ̀ rẹ̀ ó lè di rìbá so àwọn àpẹẹrẹ pọ̀ lóríṣiríṣi gẹ́gẹ́ tó bá rí ajá kan lọ sáré bá lọ sẹ́ gbogbo ẹ̀yìn kù léyìí náà kó tó di gbogbo yìí ọ̀rọ̀ pọ̀ tí wọ́n bó wa lórí ẹ̀ tó ń jọ́ tá a bá ráyè bọ́yá fún àwọn ṣàwáhìdì wa fún àtàrò yẹn ṣùgbọ́n àti àbá lọ bára wa nínú àwọn cooperative ẹ̀ eh, kí a fún wọn nímọ̀ràn ká chéjì ẹ̀ tí bá máa gbá kiri ọ̀rẹ́ ká máa ṣàṣepọ̀ pé alájẹsẹ́kù pé a máa tọ́jú owó kan pamọ́ bẹ́ẹ̀ tí ọba fi gbowó ọjọ́ rà pẹ̀pẹ̀ tẹ́ ọba tọ́jú owó rẹ̀ kẹ́ fún lójú jíjọ́ tẹ́ bá fún un ìgbẹ́ tó bá wọ̀ fún wọn yàwó sọ̀rọ̀ fún dòkò wa ebi wọn ni wọn ṣe dé wọn làwọn míì gba ara ẹ̀sìn wọn tó padà àwọn míì gbà sọ oríṣiríṣi nǹkan ni wọn gbà gbogbo eléyìí tó ká lọ sọ́ra tó ká lọ mú tọ́jú ojútùú sí ẹ̀sìn fún wa tóbi ọ̀rọ̀ tóbi ọ̀rọ̀ islamic cooperative yẹn lòsèré kákẹ́tù ṣe ní tóbi kásàtúnṣe rẹ̀ pẹ̀lú kábàgà rà kó fi lè jẹ́ fọ̀kàbalẹ̀ fún àjọ wa yẹn. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun ìbéèrè ẹ̀hẹ́ gbọ́ wọ́n sọ fún yẹn tí wọ́n bá gbọ́ iye wípé ọjà yìí lápẹẹrẹ iye báyìí lọ́ba wa one thousand lọ́ba jẹ́ dọ́sùn abẹ́ẹ̀kọ́. ṣùgbọ́n tó bá fẹ́ ta lọ yẹ yọ àbí wá tù ìyá ọba wọ̀lú lè ṣe fẹ́ fáìsì méjì lè bọ́jà wá bẹ́ẹ̀ a sì lè fún mọ́yà ìyẹn lè ṣe bẹ́ẹ̀ rárá pàpà jùlọ tí ìyẹn ní ọ̀rọ̀ samsara àbí simsara àtàtò ṣe pé àtàrò àwọn olùmọ̀ ibi ẹnìyẹn lè sọ ọjà tó tọ́ ọba wa pa wá ń sùn ìyẹn kù sápò rẹ̀ sọ̀rọ̀ bá alága ni ká wá fúra pé ẹ̀bí kìíní kan ní ọlọ́run bá ti ní káwọn èèyàn gbà lọ́wọ́ ènìyàn sọ àtàrù wa lórí ẹ̀ ẹgbẹ́ lágbára ọlọ́run báyà tá a bá láǹfààní nígbà tó bá di lọ́sẹ̀ tó kọ́ ẹ dáàbò ẹ̀ka ẹ̀rọ mi ní sọ́sí sọ bàbá yín àtàrù yẹn nígbà káàkiri ọ̀wọ́. pàpà jùlọ bí sígọ̀ yóò ti wáyé ní ipe kìíní yìí one thousand ní lápẹ̀rẹ̀ ṣùgbọ́n tó ọba tà ní wọ́n tu okùn sọ́wọ́ rẹ̀ àlùmọ̀ yìí wàá pè mí ní one thousand tó bá yẹ lórí. ọ̀dọ́ wọn. ọ̀dọ́ ìlànà rẹ̀ tẹ̀sán tó fún sọ́ndà àmùdọ́rọ́bà ó ní ṣubú yẹn kó fifty thousand ẹlẹ̀ láti jọ sọ jàdá fẹ́ ta tó ń gbádùn ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ sọ orí pẹ̀tọ̀ agbówó lẹ̀ o ìwọ lọ fẹ́ máa lọ má ní mójútó á jọ sọ èrè ló lá pín kí o sì ó kókó dáadáa òun jọ ń gbé nǹkó tọrọ bá dé. ẹ ẹ bí kàtàrà náà bá dé ẹsẹ wo a sì fẹnu ọ̀rọ̀ jóná pé a jọ pé àdánù ni sàdánù bá dé a sì jọ pé èrè ni tèrè bá dé sọ àwọn agbowó lẹ ọmọ àjà pé èmi ò fi wàtó lẹ àmúṣe wọn fi lẹ àbí yá sílẹ̀ ó fi lẹ bí o gbọ́dọ̀ fi wàtó wàtó lẹ nìyẹn a wà fẹnu ọ̀rọ̀ jóná pé lọ́tẹ̀ ọ̀sẹ̀ lóṣooṣù a máa pín èrè kádánù bá ti tún wáyé àwọn kọ́sọ̀mù sàdédé ni wọ́n gba owó rẹ̀ síta fẹ́ lọ́ra tó àbẹ̀kọ́ abẹ́lẹ́wà ìjọ́rọ̀ pẹ̀ wà ó ti wú àbẹ̀ kẹta fẹ́ dájú àbẹ̀ tíkẹ́tì àbí dàbí dùrọ̀ dàbí dùrọ̀ ọ̀rọ̀ lọ́sọ̀ àjọ pín yẹn níbi kálukú ṣe dáwó sọ̀rọ̀ ìdìbò sọ̀rọ̀ bàtí wọn wáyé ká lọ fún sájídà súnà ni bẹ́ẹ̀ náà ni síbi à ń forí kan àbí à ń kírun lọ́wọ́ àwa ké súrà tó ní sájídà nínú lọ́rọ̀ yẹn ní ká sùjúdù súnà ní tí ọlọ́run bá ti ní kó yé gbogbo wa tí wọn obìnrin dàrú pàpà jùlọ àwọn obìnrin táwọn ò tẹ gbogbo tẹ rí ìmọ̀ọ́mù rárá àwọn ọmọ ojú sẹlẹ̀ wọ́n máa ti pé gbogbo ògbà tẹ́ ń padà ń forí kẹlẹ̀ tẹ́ ń ṣe gbogbo àwọn ti wà lórí ìlú wọn láwọn tẹ̀lé lè mọ́mú ni wọn padà nírọ̀ òun náà kì tí wọn ò sì lè gbé sí láti máa lọ o ṣùgbọ́n àwọn kan kan wò pọ̀ torí kì í ṣe àlàáfíà ni kí á ṣe àyè obìnrin bóyá gbàdá yẹ hẹn náà mo fẹ́ lórí ọ̀fẹ́ lè máa lọ bómi ìdápara kó tó di pé yóò kí o fẹ́ bá dé hárọ̀mù náà ní ìsìn ẹni ni wọ́n da wọ́n gbà ń sasa náà ni wọ́n wáyé pé wọ́n ó rí wa kí ọ̀rọ̀ sọ ṣùgbọ́n bó ṣe rí condition ni ní mọ́síláhà wọ́n bá ti pẹ́ni tí ń kírun ọjà máa jẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ inú rẹ̀ tẹ̀ padà ní ní kókó mọ́ni. sọ tó bá ti ajá sí kọ́lọ́hún ní kó yé wa gbogbo adé ẹ̀ ní imam ká ṣe náà ni wọ́n wà ní oṣù náà bẹ́ẹ̀ èèyàn sì lè ṣe èèyàn sì lè sílẹ̀ torí méjì láti lọ́dọ̀ àwọn sọ̀hábà tọrọ láàrin ẹ̀ sí ọlọ́run àná. wàlẹ́kùn sọ́lá ẹ̀kọ́ fi lè mọ̀ ó lè ṣe ó lè jẹ́lẹ̀ nígbà fẹ́ lọ sùjúdù ni ó lè ṣe sùmẹ́nìkẹ́ béèrè béèrè nu rọ̀mọ̀dọ́ pé sẹ́nìkẹ́ lè lọ sí makrofóònù kan sọ pé á sùjú bàbá ìmọ̀mù gbọ́ sí èèyàn lè ṣe bẹ́ẹ̀ àwọn bàbá ìmọ̀mù lè yóò lè ṣe bẹ́ẹ̀ o àwọn bàbá ìmọ̀mù wọn ní kábàá yín rọ wípé èèyàn lè ṣe bẹ́ẹ̀ àwọn bàbá ìmọ̀mù ebi <laughs> kẹ́nìkẹ́ wa lọ sí makrofóònù kan sọ pé á sùjú àwọn bàbá yìí fọ́ọ̀mù wọn sọ bẹ́ẹ̀ wọ́n lè yò lè ṣe bẹ́ẹ̀ o ẹ́ wọ́n ní sọ̀rọ̀ lórí ìrù ni ha ìkéde ha gẹ̀. tó bí ọ̀bá wo ẹja sílẹ̀ náà tí bá nìyẹn ṣe rí nìyẹn tọ́ba àrùn jẹ́ ni jọ́dọ̀ ọba fẹ́ẹ́ ṣe fẹ́ẹ́ fílà máa yé súnmọ̀ yẹn ọba tẹ̀mí kọ́ gbogbo àwọn jàmáà rẹ ní gbogbo àríra wa ká ṣe é. pé wọ́n bá ádá ìmọ̀ọ́mù yìí kó ṣe kùdùtù fún wa tó ìmọ̀ọ́mù wa bẹ́ẹ̀ ṣe tá lè sọ pé alukunu ooo tó àbá ìmọ̀ọ́mù eléyẹn náà tún kọ́ wọ́n ní ìsọ̀rọ̀ lórí ìlú náà ni àwọn àbá ìmọ̀ọ́mù ní ká gbé jáde fún yín pé ìsọ̀rọ̀ lórí ìlú ni o alukunu tún ká sí ìwà ẹ dàgbọ́ ẹ má yà mẹ́sì lérè o ọlọ rẹ ṣé kùdù tù sí dandan ní kẹsì. íńtánẹ́ẹ̀tì làlá lè máa ṣe kájàlú bá ń ṣẹlẹ̀ bọ́ bá sọ abirú àyè tó máa ń ṣẹlẹ̀ ní yóò gbé àwọn Benue Kaduna àti eh, Zamfara irú àwọn àjálù burúkú bẹ́ẹ̀ yẹn wọ́n lè ṣe kùdù tù lórí ẹ̀ kódà bí ọ̀la kókó gan a lè ṣe lọ́sẹ̀ kò sígbà tá a lè ṣe tájàlú burúkú bẹ́ẹ̀ bá ń ṣẹlẹ̀.

ìgbé ńgbà tá a ní ká má sí lè fọ́ọ̀mù jẹ sàwùdí tí wọ́n tó gbogbo oníṣẹ́ wọ́n sí lè fọ́ọ̀mù jẹ pé ah, sàwùdí ẹ̀ sẹ́ẹ̀rì wọ́n bá ní ah. èwo ló tún gbé kalẹ̀ níbẹ̀ ni kì í sẹ́ẹ̀rì. torí báwa náà ṣe lọgun ilé làwọn àbáwa náà máa lọgun lọ. lẹ́yìn harrods sì ní bọ́lá tó fẹ́ sọ pé wọ́n tún ṣe bàbá sẹ́ẹ̀ kírun láwọn bàbá fún òtí lè mọ́mù jẹ́ bẹ́ẹ̀ tó lórí bẹ́ẹ̀ ká má dára láwọn ẹ̀sìn dáàbì nẹ́bí mú wa òun làwọn á sì ti wa wọn bá rìn ẹbí yé sọ gbọ́dọ̀ kọ́ bá ti dédé ohun tí sàwọ́dí wà lórí àgbẹ̀gbẹ̀ ah, àdúgbò àwọn kẹ̀sí láwọn mẹ́sìn ju sàwọ́dí lọ fún àgbàpá ọbọ̀ ojú lọ ṣùgbọ́n à ń tẹ̀lé ohun tí ànẹ́bí lọ́jọ́ sòrónì ló mú wa sòrónì lànẹ́bí mo sì béèrè lọ́wọ́ ẹnì kẹfẹ́ tó ìgbọ́ ìbọn kò sẹ́yìn rẹ lóbi kò pé ọbẹ̀ súnmọ́ aráàmù kò tó ju náà sìgá lẹ̀ ṣé ká máa mu sìgá dáa ni. àbí ẹ lè rí abẹ́ lẹ́wà àní mo dé mọ́kàgẹ́ wọ́n fa sìgá ọ́ máa gbé sìgá bọ́ mi. olùbẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa o tọ́lọ́mọ bá lè gbé alákọ̀ọ́sán سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك